وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أدعو الله تراكع على أخوان محمد اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run tí ó tún wù nínú àánú rẹ̀ ó ti fẹ́ wà fún ní òní ọjọ́ kẹfà oṣù kẹta oṣù ọ̀rọ̀bíọ̀n lẹ́kọ̀ọ́gbẹ̀ oṣù ìgbàlùfọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. òní ìtẹ̀síwájú nínú ìdájọ́ ìṣàfihàn èyí tó ṣe é pé à ń ṣe àtúnyẹ̀wò rẹ̀ láti bẹ̀rẹ̀. ibi tí a ti gbé lónìí òun náà ní àlàyé kẹtàdínní ọgbọ̀n níbi tí alimam barbahari rahimahullah ta'ala tuntun sọ fún wa yìí pé wà á lẹ́mu. واعلم رحمك الله أنه لا طاعة لبشر في معصية الله عز وجل. الإمام البربهاري رحمه الله تعالى ní lọ mọ̀ o ìwọ tó o fẹ́ kọ́ nípa ẹ̀sìn o sì fẹ́ kọ́ nípa àlàyé ẹ̀sìn lọ́wọ́ bá ń kẹ́ ọ kò sí ìtẹ̀lé fún ẹ̀dá kan láti fi apá ọlọ́run ọba ọba wọn ọba tó tóbi eléyìí àìníye àwọn ahadith ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú ẹ̀ náà ni ọ̀rọ̀ tí ànábi sallallahu alaihi wasallam ń sọ yìí pé innama ta'atu bil ma'ruf ìtẹ̀lé tá a wí níbi dáadáa ni gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àwọn ẹni tá a máa tẹ̀lé ìrìn márùn-ún ni wọ́n nínú ẹni tá a máa tẹ̀lé ọlọ́run a máa tẹ̀lé ọlọ́run kò sí kọ́ndíṣàn kankan àbí sèṣì kan tá a fi sọ fún àtẹ̀lé tọ́lọ́run gbogbo tẹ̀lé ọlọ́run yẹn yẹn oore ni nínú ẹni tá a máa tẹ̀lé òun náà ni òjíṣẹ́ ọlọ́run gbogbo tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba pátápátá oore ni nínú ẹni tá a máa tẹ̀lé òun náà ni àwọn aláṣẹ àti àwọn àfáà ṣùgbọ́n ìtẹ̀lé àwọn aláṣẹ àti àwọn àfáàtà wí òun ní í ṣe pẹ̀lú ká lo hadithi tí a ń kà lọ́wọ́ yìí pé innama ta'atu fil ma'ruf ìtẹ̀lé dábàá fi fún àwọn aláṣẹ àti àfá ó jẹ́ ìtẹ̀lé tó ṣe déédéé ìhun tọ́lọ́hún fẹ́ àti ohun tí ànábì sallallahu alaihi wasallam tó bákan náà nínú àwọn ẹni tá a máa tẹ̀lé ìrìn karùn-ún. òun náà ni ọkọ ìyàwó máa tẹ̀lé ọkọ nígbà tá a bá ti gbé hadith yìí kalẹ̀ pé innama ta'atu fil ma'ruf pé ìtẹ̀lé wà ń bi dáadáa gbogbo dáadáa tọkọ bá tún sọ fún ìyàwó ìyàwó tẹ̀lé o gẹ́gẹ́ bó ti wá nù hadithi tó lálàáfíà yìí pé tóbìnrin bá wọ́n ọmọ ti ṣàrọ̀ ha tó sì gbàwé oṣù rọmọdán rẹ̀ dáadáa wà háfi ìdọ̀tí fàrìjà ha ó dẹ̀ tún sọ abẹ́ rẹ̀ wọ́n àtọ́ àti bàálà ha ó tún wá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ máa wà ní ọlọ́run àṣẹ ọkọ tá a wá ń sọ yìí òun ní wàá sọ fún wa báyìí pé kò sí tẹ̀lé fẹ́ da kan irú ipò yòówù tẹ́ da náà bá wà irú àyè yòówù tí ì bá wà irú àpọ́nlé yòówù tí ì bá ní kò sí tẹ̀lé fún láti fi yàpọ̀ ọlọ́run ó sì pọ́ lọ́run ní ẹ má ṣe nǹkan báyìí ká wàá sọ pé ìyẹn pàtàkì kan sọ pé ká a ṣe àgbọ̀dọ̀ dá lóhùn irú ẹ̀ náà tún ní anábì sallallahu alaihi ló ti ń wí hadith mi wípé as-sam'u was agbọ́rọ̀ sálásẹ̀ lẹ́nu ká sì tẹ̀lé dandan ló jẹ́ fún mùsùlùmí fíìmọ̀ àhábẹ́ wọ́kẹ́rì hàn níbi ohun tó fẹ́ ni o àbí ohun tí ò fẹ́ mọ́n lami yóò ọmọ ròbì máa ṣíyà nígbà tá a bá ti pẹ́ nìyẹn láṣẹ ìyapa ṣùgbọ́n tí wọ́n bá ti pa láṣẹ ìyapa fọ́lá sọ́mùá wọ́n láṣọ à irúfẹ́ aláṣẹ yẹn àní gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ àdẹ̀ní tẹ̀lé mọ́ nígbà tó ti pàṣẹ àìdá tó ti pàṣẹ ìyapa ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí òun ni àlàyé ẹlẹ́ẹ̀kẹta dín ní ọgbọ̀n àlàyé kejìdínlọ́gbọ̀n yẹkúrò lè má ń bàbá ha rọ. wọ́n máa ń gbẹ́ ẹ̀mí ní àárín bẹ́ẹ̀ ni bọ́lá ọ̀gbẹ́sẹ̀ àdáwò bí ọmọ فإنك لا تدري بما يقصد له عند الموت ترجو له رحمة الله وتخاف عليه ذنوبه لا تدري ما سبق له عند الموت إلى الله من النجم وما أحدث الله في ذلك الوقت إذا ما إذا مات على الإسلام ترجو له رحمة وتخاف عليه ذنوبا وما من ذنب إلا قليل عبد منه توبة يقول الإمام بربهاري رحمه الله تعالى في المسألة الثامنة والعشرين ní àlàyé kejìdínlọ́gbọ̀n الإمام ní ìrántí tá a tún tún arántí ṣe káà fún wa ní ìrántí rẹ̀ pé ìmáàmù ni pé mọ́ǹkì anamí ní ahli islam ẹni yóò tó bá jẹ́ mùsùlùmí má jẹ́rìí pẹ̀lú iṣẹ́ dáadáa tí ń ṣe má jẹ́rìí gbé e pẹ̀lú iṣẹ́ dáadáa tí ń ṣe ọwọ́ amúdájọ́ wa lórí ẹ̀ má sì jẹ́rìí takò pẹ̀lú iṣẹ́ búburú tí ń ṣe. kọ́ wa mú wa lórí ẹ̀. fàyín nàkà látẹ̀dìrì bí mo yóò fi amúláwò ẹ̀ńdàlmáwò mọ ohun tí wọ́n á fi parí ọ̀rọ̀ rẹ̀ nígbà tí kú bá dé bóyá dáadáa kò ní padà ṣe dáadáa mọ́ ni o ti wá jẹ́rìí pẹ́ bóyá bí yóò padà wọn bí bí ọmọ dáadáa ọmọ nígbà tí ó bá tẹ́rìjù lahu ọ ọmọ rẹ kẹ̀kẹ́ ọlọ́run ọba fún tọba ti pẹ́ ni tí ń ṣe bí ni wàá máa páyà ẹsẹ̀ rẹ̀ lé lórí ẹ̀ nítorí pé ọmọ ohun tí ó máa gba rẹ̀ nígbà bá ń kú lọ bóyá ńgbà tí ń ṣe bí ó máa padà tí a sí àti Islam kí ọba àlejò ọlá máa mide dé ẹni tí bá ń ṣe jula tẹ́rì jù lọ́rùn rahman ó máa rẹ kẹ̀kẹ́ fún pé tó ọlọ́run ọba bá nìkẹ́ ẹni tó bá nsa ń sa ẹ̀dá wàá máa fáyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lé lórí torí kò sẹ́ṣẹ̀ kan tẹ́rù lè máa ṣẹ̀ àfi kọ́lọ́run ọba yá tẹ̀rù lórí ọ̀ tó bá ti asaru abbas ta'ala wa ó ní wípé kò sí ẹ̀ṣẹ̀ kan báyọ̀ kẹsẹ̀ ti tó tíyẹn bá ti ń wá àforíjì ọlọ́run máa foríjì yẹn lórí ẹ̀ bó ṣe já sí wípé lọ́sẹ̀rẹ̀ bá máa lè sọ̀rọ̀ kò sì sí ìwà àforíjì ẹ̀ṣẹ̀ níbi ẹ̀ṣẹ̀ tó ti bá ń gbé kí ni ọ̀tá tó ń kọ̀ǹtínú àṣìwọ́ ń bẹ̀ adẹ̀ láwọn àforíjì ń pa rẹ̀ ìyẹn lè ráforíjì ń bi irúfẹ́ ẹ̀ṣẹ̀ bẹ́yàn tó nípa bẹ́ẹ̀ bí yẹn bá ń ṣe dáadáa ká máa rẹ fún ń gbòdì kejì kẹ́rù ẹsẹ̀ rẹ máa bà fún bọ́ kájú gbé ìdájọ́ lé ọ̀rọ̀ àmọ́ ohun tó padà kẹ́yìn ọ̀rọ̀ ẹniyẹn alimikidadu bọ́nà aswad ọlọ́run kò bá ní sí wo ń gbó ló máa máa parí sí ó lóun gbọ́ lọ́dọ̀ anabi ó ní mo gbọ́ tó jíjẹ ọlọ́run sọ báyìí pé làkọ́lì bèbè ní àdàmẹ́ aṣọ́dún kìláàbà mìíràn kọ́dìrì ìdá ṣìṣẹ́mà àti gàlẹ́yàrá ó ní ẹ̀mí ọmọ anẹ́bí Adam ó lágbára ní mo ti máa ń yí mìíràn kọ́dìrì nínú kòkò ìdá ṣìṣẹ́mà àti nígbà tó bá kóra jọ gàlẹ́yàrá yẹn ni pé tá a bá ń bọ̀ nǹkan tí wọ́n máa ṣe kí nígbà tí ń bọ̀ báyìí mi ọmọ ànẹ́bí adamu ṣe rí nìyẹn kò kí ń dúró lójú kan èyí dúró lójú kan ni wọ́n ti ń pe kọ́lùbù ní kọ́lùbù ló ṣe wà nínú àdúrà tí wọ́n lòdì sí ọlọ́run ọba máa ń ṣe yí pé aláhùnmá yàrá mu sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú kòló pẹ̀lú bẹ̀rẹ̀ aláàtọ̀ ìwọ ọlọ́run ọba tó ń bá yí ọkàn dákun yí ọkàn wa sórí ìtẹ̀lé rẹ̀ tó ló wà nínú àdúrà kan náà bí máa ṣe tó nípa bẹ́ẹ̀ àlè gbé dájọ́ lórí èèyàn lórí parí pé ń ṣe dáadáa ká sọ wípé ah, à ẹni ni àìró àwọn eléyìí àlùjáná straight nítorí pé ń ṣe bí ká ní ẹni bí ni irú àwọn eléyìí iná straight àmọ́ nǹkan tí ó padà Malik ni ó ní ọlọ́run ọba wọ́n sọ báyìí pé ẹ má ṣe máa amali pẹ̀lú ṣẹ́ṣẹ́ nìkan bá hatta tanzuru bima yukhtamu lahu fẹ́ẹ̀fì padà rí ohun tí ó parí ọ̀rọ̀ rẹ̀ sí ṣé dáadáa ní ṣe ṣé yóò parí ẹ̀ sí bí dáadáa ṣébi ní ń ṣe ṣé dáadáa ní ọ̀padà parí ẹ̀ sí àbímọ kọ́lọ̀n jẹ́ kí àtúmọ̀tẹ́ kálukú wa kọ́lọ̀n jẹ́ ọ̀dà al-mas'alatu at-tasi'atu wal-'ishrun. والرجل حق والمدح على الخفان سنة وتقصير الصلاة في السفر سنة والصوم في السفر من شاء صام ومن شاء أقم ولا بأس بالصلاة في التراويح Al-Imam Barbahari ní àlàyé kọkàndínlọ́gbọ̀n wọn ni wọn rọ́ọ̀jù mọ́ hàp kálẹ̀ yẹn ló kó pa nígbà tó bá ṣàgbèrè tí ìjẹ́rìí dẹ̀ dúró lórí àgbèrè tó ṣe yẹn ó dẹ̀ jẹ́ ẹni tó ti níyàwó abẹ́ni tó ti lọ́kọ hàpọ̀ òdodo ni òdodo ẹ̀sìn ni. ẹ̀rí afáwa Anas bin Malik radiyallahu ta'ala anhu wa ọdọ lọ́jọ́ ọmọ ọ̀dọ́ ọba. ó nínú àwọn àyà tó ti sọ kalẹ̀ tó ṣe yí pé àyà yẹn ó ṣe tó ó tó tó ń rẹ́ sí ń bẹ̀ ẹyọ kan tó lóun rántí òun náà ni pé làwùkánà lè bìnrin ádámà wáàdì mìnàzà tọ́mọ anábì ádámà bá ní kótó ká tó ti ń wá góòlù átúnfẹ́ ní kejì tọ́ba ní kejì átúnfẹ́ ní kẹta kò sí ohun tí ó wá kún ikùn ọmọ anábì ádámà ju ẹgbẹ́ lọ. áyà yìí ọwọ́ àánú tó ń kà tẹ́lẹ̀ kó tó padà di kíni o kótó di mansukha tilawatan tí ò sí nínú àkọọ́lẹ̀ mọ́ báyìí kátẹ́lá padà rí tó lè rẹ́nu àwọn àdìsí mi tó tó wà padà. inú ayà tó wá ṣe yí pé kíkẹ́ rẹ̀ ò sínú Kùránì mọ́ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ṣẹ́kù òun náà ni ayà wọn lọ sọ yìí pé látàlíbù bí àbá ikú ẹ má fi bàbá yín búra àbí látàlígábù àbá ikú ẹ má gunrí kó lọ́dọ̀ àwọn bàbá yín ẹni ọjọ́ bàbá yín má sọ pé kèsì bàbá yín mọ́ ọmọ rọ́ọ̀rì bá ní àbí ìfọ̀mọ̀dìkàfà àìfà hùwà kófò nínú rìwáyà mi ẹni yóò tó bá gún rí kó lọ́dọ̀ bàbẹ́ ẹni pé bàbẹ́ oníkèsì bàbá òun. àìnígbàgbọ́ ni wọn á lọ́wọ́ àánú ayé àyẹn tó ṣe yí pé kíkè rẹ̀ kò sínú kọ àmọ́ ṣùgbọ́n dájọ́ rẹ̀ wọn náà ní ìdá zanaya fárijọmọ́ ọ̀gbọ́nmalẹ̀ bàtà. nítorí pé parí ayé ànísà ọlọ́run sọ nígbà tó ọlọ́run kọ́kọ́ sọ ọ́ní fàáwùdù gbọ́mọ̀ ẹ̀kọ́ sùtà bá wọn ẹni wọn lára ní àwọn ẹni tí wọ́n ságbèrè. níparí ayé àyàn ọlọ́run á sọ wípé àwọn èjì alọ́lọ́hùn lè fún nẹ́sẹ̀bìlà àbí kọ́lọ́hún sì padà mú ọ̀nà ẹ̀mí wa nítorí pé wọ́n tọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdájọ́ ẹlẹ́yìn àlọ́ mọ́ ayé àyàn ti di màǹsúhọ̀ òun ni ayé apẹ́ tóbìnrin bá ságbèrè ká sì mọ́lé ó má jáde mọ́ hàtà ẹ̀tàwáfà hùnẹ̀lmọ́ọ̀sì tí kò àfidé wọn. aya ni bẹnu alukọ́hánu kọ́hánu yóò tila ilà ayọ́ mílíkìyàmù. táwọn akẹ́ nínú kuran ni títí tí ayé òfin e, eh, ṣùgbọ́n dájọ́ ẹ̀ ṣùgbọ́n dájọ́ rẹ̀ a nílò mọ́ níparí ayé àyànlọ́gbẹ̀gbẹ̀ àwọn yéjà lọ́lọ́hùn làhùn nà sẹ̀bílà àbíkọ́ lọ́hùn dẹ̀ súnmọ́ náà mí wá. anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ni ọkọ ti ja'ala Allahu lahunna sabila ọlọ́run tó ti padà mọ́ náà mí wá o kìí ṣe kóbìnrin tó bá ṣàgbèrè a máa máa dì í mọ́lé tí ó fi kú ọ̀nà mí ìtọ́lọ́run mú wá náà ní pé ash-shaykhu wash-shaykhatu ẹni tó ti fẹ́yàwó lọ́kùnrin àtẹni ti lọ́kọ lóbìnrin ìdá zanẹ̀yà tí wọ́n bá ṣe sìnẹ́ sí ẹ̀rí dẹ́ fìdí ẹ̀ múlẹ̀ bóyá oyún dé àbárí kan tó jẹ́wọ́ láàrin wọn fáríjù mu òhun alẹ́ bẹ́tà ẹlẹ́wọ́n ló kó pa. ọ̀rájìmù yìí hàpù nínú ẹ̀sìn òdodo ẹ̀sìn ni. bákan náà alimọ́sí halal kò fáyìn tọ́lá rínú àwọn míì tán nígbàgbọ́ sí i. ìfọwọ́pá kófì méjèèjì yẹn bàtà aláwọ̀ bàtà àwọ̀ débi ojúgun. sunna sunna nàbì sallallahu alayhi wa sallam anabi náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú hadithi al-Mughira ibn Shu'ba wọn náà anabi bá ọkọ fìjọ kan wá sọ̀rọ̀ làwọn fáhà wáyé tó lè ánzi àkọfáyì mọ bá súnmọ́ jùsẹ Ọlọ́run láti bá a bá ọkọ fi rẹ anabi bá sọ wípé dá àhùmá nínú àpọ́nlé tí wọ́n bá ń fún òkú jùsẹ Ọlọ́run ọba nìyẹn wọ́n fẹ́ bá a bọ́ kó fi rẹ̀ ẹ́ nígbà táwọn ibi débi ẹsẹ̀ wọ́n fẹ́ bá a bọ́ kó fi rẹ̀ anabi wani dáa huma fílẹ̀ máa wulẹ̀ sọ pọ́ọ̀bọ̀ fàyín ni àdìkálítù huma sọ̀hìrọ̀ tẹ́yìnì nítorí pé ayé sọ̀hìrọ̀ yìí ni èmi kún fì ni nítorí pé mo wọ kún fì yẹn ni mo tó ṣe kíni o tọ́mọ ní mímọ́ ni mo ṣe kíni ẹni máa wọ. nípa bẹ́ẹ̀ kábọ̀ pa kún fì pé ipa ti tún lè lo sọ́ọ̀sì nípò rẹ̀ náà súnà ni ọ̀tẹ̀fẹ́rù sọlá ti fi sáfàrì súnà kásì ìrìn àjò ẹ̀ ní ìrìn àjò kírun olóko mẹ́rin odi méjì mọ́yàn lọ́wọ́ súnà ìran àyílà ni àlànsàrè ní ìṣáì yàtọ̀ sásùbà àti kíni ọ àti mọ́gárì èyàn ó kírun bó ti wà mẹ́ta àyílà àlànsàrè mọ́gárì nọ́bà yẹn lájò ẹ̀yẹn bá ti fìlú ìlú tó yẹn kó ń bẹ́ẹ̀ ìlú yẹn gẹ́gẹ́ yẹn ti fílẹ̀ yẹn yẹn àwọn akẹ́kọ̀ọ́ sùn lọ́nà títí tó tún fi bẹ̀rẹ̀ sí ka ilé tó fi bẹ̀ tó fi múlé àkọ́kọ́ nílùú tó filẹ̀ yẹn nígbà yẹn ló tó máa kírun pé káwá sọ̀rọ̀ olóko mẹ́rin di méjì súnà ni láì ní sẹ́ máa dára wa láàmú wípé bóòlù ó ṣe jìnà tó yẹ ègbò olóòlò kíní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláṣẹlẹ̀ fún bẹ́ẹ̀ náà lórí ìyapa inú orí títí tán alátọ̀dọ̀ àwọn àfa bákan náà mọ̀ ń ṣá wọ́n tó mú fi sáfà kéèyàn gbáwẹ̀ lájò ẹni ọba wulẹ̀ gbà oríṣi hadithi lọ́wọ́ ẹni ọba dá wulẹ̀ sínú ọ̀tún aburú ọ ọtún mọ́sálà àti kìkìyà ìyẹn lè fi sòkòtò kírun ọba ti lè fàdé dòdòrò lọ́díẹ́ dòdòrò òní ọrùnkún rẹ̀ òní ọ lè fi sòkòtò yẹn kírun gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé òhó ọkùnrin kan láàrin kíni àtúrọ̀ ọrọ̀kùbà láàrin ìdòdò sí ọba ti lè fa sòkòtò rẹ̀ yẹn sí ìdòdò tí ó bọ òdodo rẹ ìyá lè fi kírun. mas'ala mi alimasala tó salasun yaqulu imam barbahari rahimahullah ta'ala. والنفاق أن يظهر الإسلام أن يظهر أن يظهر الإسلام بالنساء ويخفى الكفر بالضمير. àwọn tó ń pè ní nífàk ọlọ́run kọ́ làwọn bẹ́ẹ̀ o kìí sì wọn kọ́ da o. ẹ̀rí nígbà àwọn Yorùbá wọn máa ní bí rọ́bà jọ́ sakala ọjọ́ sakala bójú sòkòlò ojú sòkòlò owó ní kọ́ máa fi ọ̀sán kálá òsòkòlò ọ̀rọ̀ yìí padà ní kókó ni o wọ́n nífà ní wọ́n bá ń pè ní nífà àni yóò dárọ̀ lé islámù bíi lisan kéèyàn máa fi islámù hàn pẹ̀lú ahọ́n ọ̀yọ́ pàlíkó fúró bíi dọ́míọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àìnígbàgbọ́ wà lẹ́mìí lóbi yá pé gbogbo oṣù tá ń bá islámù láyé òde lónìí yìí wàláhì bisára bíi nífà bisababi nifa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdáwò tá n a ní fúbílẹ̀mù tó pọ̀ lọ́dọ̀ ọ̀sẹ̀ bọ yẹnyẹ débi pàtó pàmò àlọ́bẹ̀lẹ̀ bọjà ẹ wúrú àwọn ẹni tí wọ́n ń fi rò nísì wọ́n lóbìnrin wọn bá jáde ṣíṣẹ́ rí àmì gómìnà wọn akiri káàkiri tẹ́lẹ̀ bínú ọ̀kọ́ náà fi bóyá ó ti kú náà ní ọ̀rọ̀ wí wàlá tabarajina tabarujà lìjà ìlú yàtọ̀ ìkólà àní wàhálà lọ títí bẹ̀tí ẹni tí ó fi islam ẹ̀ tó ṣe pẹ́ mi ẹ̀ kú fúrò ni àwọn gẹ́gẹ́ la ní dààmú pa wọn ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ gbà la máa ń sọ táwa lọ wo ní Al-Qur'an sọ́ọ̀tù bá kọ́rọ́ nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ mi ní àyà márùn wọ́n fẹ́ sọ̀rọ̀ kẹfẹ́ àyà méjì omi ẹ̀fẹ́ kò kò nídìí kápẹ́ ń bí ọ̀rọ̀ wọn ọlọ́run kẹfẹ́ kàtàmọ̀ lọ́wọ́ aláàbùrú bíi wọ́n alásámi wọ́n aláàbùsọ́rì ìṣáwà wọ́n làwọn àdábùn ẹ́ ọ̀jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ọwọ́ àforíjì fún ọwọ́ àforíjì fún ọlọ́wọ̀n ní foríjì wọn ọ̀rọ̀ tí wọ́n ti tẹ́ bẹ́. ọba kìlọ̀ fún ọba àbá kìlọ̀ fún ọwọ́ lọ́mọ bọ́lọ̀ kẹfìrí ti wọ́n gbọ́dọ̀ bí ọ̀rọ̀ mọ̀nẹ́fìkì ń kọ́ pọ̀ àwọn mọ̀nẹ́fìkì àdéhìn. awọsọ islam adéfìlà islam yọwọ bàtà islam tòkòtò islam agbádá islam alikófòrò fi kọlùbẹ bí irú àfáà rẹ dẹrẹdẹ ti ń sọ̀rọ̀ ń sìn ti ń sọ̀rọ̀ pé àwọn kan ti kánífà jẹ́ kánífà àwọn ọ̀fẹ́ máa ń lùlù wọ́n máa ń lùlù wọ́n máa ń jó ni ẹ̀yin sọ pé wà á tilẹ̀ ìbọ̀ kí ni jẹ́ kánífà. ẹ̀bọ àbóríṣà tó ṣe pé wọ́n ti kẹsẹ̀ ní Brazil bẹ́ẹ̀ la lè sọ pé wọ́n ti pinlẹ̀ orí burúkú yẹn táwọn yẹn gbà sàrẹ̀ táwọn wọ́n náà kájẹ̀ kúrò kọ́tà wọ́n tún gbọ́wọ́ ẹ̀ táwọn nígbà wọn wá rí ẹni wọ́n mọ̀ láàfà táwọn ẹgbẹ́ wọn mọ̀ láàfà níwà ń wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀ ti ń wí nísìnyí àwọn mùnẹ́fìkì àdínì nìyẹn abiharu islam torí wọn arágbádá lọ́rùn wọn gbàtọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí oṣù àwọn obìnrin láti ṣe ìtọ́ni rẹ̀ àti táwọn lọ́dẹ̀ jókòó sí lọ́dọ̀ yìí a ti fi sin lára àwọn ọ̀nà rẹ̀ wọ́n ti ṣe ìwà àṣàfà ní bí àyà ní ń ké ó sì hun lárúbá tó bá hun lárúbá jọ báyìí yóò máa fò nǹka àwọn oṣù kùránì ní nǹka ńgbọ́ ẹ wo bíbi tí àìmọ̀ kan sún wa dé lórí tó gbogbo oṣù tátà nǹkan ní islam láyé lóde lónìí wàláhi mínàlì lọ́dọ̀ àwọn mọ̀nẹ́fìkì ló fi já sí pé ogun àárín ara wa gan tá a bá tó rí ìjà lájàyè la tó lè fèsì ẹlẹ́bọ ká tó ṣẹ́gun wọn síbẹ̀ kọ́ bá a fèsì ẹlẹ́bọ àlè ni wọn. tọ́lá wa gan ìwọ̀n tá à ń bàjẹ́ ní Islam gan kẹrin ni. afẹ́rẹ́ kọ̀ọ̀kan wípé mọ̀tá ayanbúlògó lè bò níyanu. منها كماله إذا أنت تبني ثم غيرك يهدم أفعل متى يبلغ البنيان منها كماله nígbò onílé ò tó dópin a sọ pa nkọ, nigbo ń wo ẹgbẹ́ ẹ̀wọ̀ ẹ̀yìn àfa yẹn ti wá kó wa sí wàhálà báyìí à àfa akẹ́kẹ́ mi ṣe kásẹ̀sẹ̀ pé kánífà dá yín wá ní ọ̀dà báyìí sí. ẹni kọ̀dá kí yẹn máa gbọ́ ọ̀gá ńlá ọ̀gá ńlá sì láàfà ẹ ti dà ẹ ti kó wa wàhálà báyìí ẹ ti kó wàhálà ẹ kó wa wàhálà gidi àwọn ọmọ náà sì kí àdéhùn ni ẹgbẹ́ òun gan-an ìṣòro púpọ̀ jù.

àwa la fẹ́ lọ wọ fèsì ẹlẹ́bọ tèmi nu wa náà ní àkọ́rọ̀ síríkù yìí láéláé àlèwé ni tó fi jásí ànábi sallallahu alaihi wasallam wọn tó fi jẹ jàmbi ogun rẹ̀ kọsẹ lẹbọ náà àwọn ẹni tó kó lẹ́yìn ẹ̀mí wọn sì jọ rí báàgì Ọlọ́run múra wa ń pa wọn wípé huwa alladhi ayyadaka bi nasrihi wa bil mu'minin. fúnra ara ọlọ́run ló kún rẹ̀ lápá pẹ̀lú àtìlẹyìn àtọ̀dọ̀ rẹ̀ wa. wọ́bílì mọ̀mìnì àtàwọn ẹni tó wà pẹ̀lú ẹ̀ tán nígbàgbọ́ òdodo wà á lè fà bẹ́ẹ̀ nìkan yìí ọkàn wọn wọn ò fẹ́ bọ́ nílẹ̀ kánẹ́bí fẹ́ lóye pé náà àtúnṣe ẹsẹ pé yẹn ṣe mistake àtẹbọ àwọn kan bẹ wọn ń ṣẹbọ wọn sì máa ń fira hàn bíi pàápàá ni wọn nílùú ẹlòmíín sì ń bẹ tí ń dẹ́ṣẹ̀ tóun náà ń fira rẹ̀ hàn bíi àpá abàdà gbogbo ẹrú pọ̀ mọ́ra wọn nígbà tá a bá tún lè dẹ́ àtún lè máa lọ pa àwọn ẹlẹ́bọ yẹn lé àwọn àfáà tó yẹ pé tẹ́lómi bá fẹ́ jáde ìwíkúwí ni ó wí kó tó jáde gbogbo oríṣi ọ̀fọ̀ ní mbẹ́lẹ́nu ẹ̀ tọ́ba àkọ́kọ́ pa á tọ̀tọ̀ kú ó yẹ kó ti yé wa látijọ́ yìí pé ìyàtọ̀ ń bẹ láàrin wọn pẹ̀lẹ́ ní ta lérò pé ń ṣe sìn náà mi. kò sí ìtọ́dánú kéèyàn ṣe sìn náà àti kéèyàn jalè àti kéèyàn pààyàn àti kéèyàn parọ́ ṣùgbọ́n àṣírìkì Allahu tabaraka wa ta'ala la yaghfiru ọlọ́run ní forí ẹ̀jìn yẹn nínú àwọn nǹkan tí ò tún yé wa láwùjọ irú àwọn yẹn gan ni wọ́n ń pè fún wọn ò fẹ́ bọ́ọ̀lẹ̀ fáwọn ẹlẹ́bọ kí wọ́n máa fẹ́ bọ́ wọn lọ àwọn ní òtún lè má ṣe o wọn fà ní wọn tí wọn náà bá sì ti rí wọn ó pé hàn hmm, àwọn eléyìí ewúlẹ̀ sáfà ṣé àgbàgbé ni ká máa sọ fún àfà lélẹ́yìí ẹlẹ́bọ ni wọn ti ń nínú àwọn àfà yìí ẹni lọ bá wọn bá wọn pé kò ọ̀rọ̀ òun gbàǹsájú òtàjà fún yẹn idán ló ń jẹ́ bẹ́ẹ̀ má darí kan ni oògùn kí oògùn sọ ni oògùn fẹ́ ni nke a àfáàyè má kẹ́ẹ̀dí jókòó sí nìyẹn ọlọ́run dẹ̀ sọ pé wàhálà yóò fìlẹ̀ fún àìsàn àtà gbogbo ẹ̀ṣẹ̀ lèyẹn lè wá ti ń lọ́wọ́ báyìí tọ́ba sọ pé òun ò sẹ́ mọ́ fi tọ́ba lòun ò ní mọ́ tí wọ́n yí lọ́rùn pa mbẹ́ náà ni bí tọ́ lágbára dé àwọn arínà àwọn mi tó yẹ pé azẹ́ àrùlé islam wàhùn saharatu wọ́n fi islam hẹ òpin ni wọ́n. alẹ́ ní ànẹ́fà ẹ̀ ká gbàgbọ́ yà àwọn eléyẹn gangan ni wọ́n fi islam hẹ táwọn awéláwà wọ́n bọ̀ dáadáa wọ́n wọ̀ káyọ̀ ni àwọn afáàdé. ẹlẹ́bọ̀dẹ̀ ni wọ́n gbé dání wọn wọ́n á fi kúkúrú wọ́n á fi pamọ́ sẹ́mi wọ́n ti lo ọ̀sẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan igba ọ̀sẹ̀ wà igba ọ̀sẹ̀ mi wà fáfáà mi tó yẹ pé kò lè gbé sínú ilé tọ́ba sẹ̀ fẹ́ lò ní ọ̀sẹ̀ máa lọ bù ní nínú igbó tó fi sí yẹn ìsájà agbọ́dọ̀ bẹ́ẹ̀ lè nígbé ni irú àwọn eléyìí ní fáfù ni wọ́n ń pè àwọn ẹlẹ́bọ ni wọ́n mọ nǹkan yẹn lẹ́sìn mùsùlùmí tún lọ gbà ajásígbẹ́ ni azhar al-islam ó rí i pé dandan ni fóun wa ala ras wal ayn yàtọ̀ àwọn ọlọ́run wọn ni ala ras wal ayn dandan ni kó fi islam hẹ ẹ̀hẹ́ yọ yà fi kúfúrú pamọ́ àwọn náà wàá tún máa káwọn ẹlẹ́bọ lọ́wọ́ ọ̀kan náà àwọn ọmọ ya wa bàbá àwọn máa ń ṣe bí ifá àbí nǹkan bàbá wa wò pé gbogbo ọmọ tọ́lọ̀ ń fáwọn Ọlọ́run kó jẹ́ kí bàbá wa yìí kọ́lọ́run jẹ́ kí wọ́n lè fa ifá sí kọ́lọ́run jẹ́ kí wọ́n lè gba Islam orí ń dùn wá gan. bàbá wa wò yí pé táwọn bá padà jáde láyé báyìí náà kò sọ kẹ̀kẹ́ tó gba tàwọn gbogbo àwọn ọmọ lẹ́lẹ́yà èyí tí ọ̀jẹ́ lẹ́yà ìyàwó náà gbogbo àwọn ìyàwó àwọn ọmọkùnrin ni wọ́n ti kéré ni wọ́n bojú yìí àwọn èyí tí wọn ò tiẹ̀ tún bojú náà lè kéde ká akírun tún ni wọ́n kọ̀ wá sí kẹ̀kẹ́ tí bàbá bá ti bá àwọn ọmọ náà sì ń kórè ọ̀dọ̀ bàbá ẹ máa rí náà mo sọ pé àwọn mùnẹ́fìkì àdín nìyẹn gan àdọ́rọ̀ alẹ́ islam mi náà lè kó sáà wọ́n kó sùtà bá islam ju kẹfẹ́rí gidi rẹ lọ àtẹlẹ́bọ̀ lọ tí wọ́n gẹ́ pọ̀ jù ẹ rí i pé mi bàbá yẹn ti rọ̀ ó ti rẹ bàbá pé bí yẹn bá sá lọ títí ìbọn ọmọ náà lè yàn fẹ̀yìn lẹ̀ fún ọ̀sẹ́ nìkan kan tó kún mi bí kíní ti ń bá lọ àbí akó fádànù ni débi fún kẹ̀dí wà ń kọ́ fá lọ́dọ̀ bàbá wa yìí ọ̀kẹ́ náà ọmọ wọn tọ́jú ọmọ ọ̀yá gidi ọjà lòsùn náà gidi lọ́sọ̀ fún nìyà wọn ní à nígbà táwọn sọ pé bàbá ẹ pa kínní yìí sí wọn ní bàbá ní ilé fásitì àwọn àfáà tó ju yìí lọ ti wá bá mi nípa ìbí tọ́lọ̀ ń kọ́ lọ́nà ẹ̀ta wọn ni torí bẹ́ẹ̀ orí ibi tó wọn kù sí nìyẹn. Ìta pé mùsíbà gidi làwọn ẹni tí wọ́n ń fi islam hàn tó lè pé kúfúrú dẹ́ wà lẹ́mìí wọn yẹn ni wọ́n jẹ́ mùsíbà tó tóbi gbà. nífàkù yẹn òun wá ní ká fi islam hàn pẹ̀lá hàn ká sì tọ́jú àìnígbàgbọ́ sẹ́mi kì í ṣe wà mùsùlùmí rárá bí tí kò kọ́ mọ́. المسألة الحادية والثلاثون يقول الإمام بarbahari رحمه الله تعالى واعلم بأن الدنيا دار دار إيمان وإسلام وأمة محمد صلى الله عليه وسلم فيها مؤمنون مسلمون في أحكامهم ومواريثهم وذبائحهم والصلاة عليهم ولا نشهد ولا نشهد العهد بحقيقة الإيمان حتى يأتي بجميع شرائع الإسلام فإن قصر في شيء من ذلك كان ناقصا للإيمان حتى يتوب واعلم أن إيمانه إلى الله تعالى تام الإيمان أو نقص الإيمان إلا ما أظهر لك منه تبيان شرائع الإسلام آه الإمام بربهاري رحمه الله تعالى àlàyé kọkànlé ní ọgbọ̀n afáàní wa àìlám lọ́mọ o bí a ń nà dùnìyà wípé ilé ayé tá wà ń bẹ̀ yìí o dáàrò ìmánì àwọn afáà ṣàtúnṣe wọn ní wọ́n kúfìrí ilé téèyàn ti lè nígbàgbọ́ sọ́lọ́hún téèyàn sì lè ti kọ́tọ́lọ́hún ní ẹni tí ọba kọ́tọ́lọ́hún. àti pé àwọn àlè ń mà nẹ́bí sallallahu alaihi wasallam níbẹ̀ mùmíní ni wọ́n máa jẹ́ mùsùlùmí láti máa pè wọ́n nínú ìdájọ́ wọn mùmíní ni wọ́n máa jẹ́ mùsùlùmí láti máa pè wọ́n nínú jíjogún ara wọn mọ̀mìnì ni wọ́n máa jẹ́ mùsùlùmí là máa pè wọ́n nípa ẹran wọn tí wọ́n bá pa mọ̀mìnì ni wọ́n máa jẹ́ mùsùlùmí náà láti máa pè wọ́n nígbà tí wọ́n bá kú pẹ̀lú báàgì sí wọn la. àwa gbọ́dọ̀ jẹ́rìí fẹ́ni kankan wípé pàápàá gbàgbọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ hátà yàbìjẹ́mí ìṣàrá yẹn lè Islam tí ó fi mú gbogbo àwọn òfin Islam wá fàyín kọ sọ̀rọ̀ fi ṣe mìndálíkà tó bá jásí pé islam ní ká ṣe nǹkan báyìí ọwọ́ akurun bẹ́ẹ̀ kò sí ajásí pé gbàgbọ́ ẹ̀ dínkù nìyẹn títí tí ó fi ronú kíwàdà káwá lọ mọ̀ yìí pé ìnígbàgbọ́ sọlọ́hún ìgbàgbọ́ tẹnìyẹn ní sọlọ́hún ìgbàgbọ́ tí mùsùlùmí ọ̀ma ní sọlọ́hún ó pé ni o àbó dínkù àgbọ̀dọ̀ gbé dájọ́ lé o illa ma azhara laka min tadayyin shara'i al-islam àyàfi gba tí ẹni yẹn bá tó fi hàn ìran kankan láre nínú islam pàṣẹ rẹ islam ni a máa ṣe sinẹ ó ṣe sinẹ nígbà yẹn látọ̀ gbé gègé légbàgbọ́ rẹ̀ pé ó ti di islam ni a máa jalè ó bá jalè nígbà yẹn látọ̀ gbé gègé lé islam rẹ̀ yìí kó ṣe kí ni ọ ó ti di ṣùgbọ́n kó akẹ́wò sùn wàá bá ní mùmí ní yẹ́búyẹ́bú lélẹ́ni mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ ni ìyẹn gbé ìdájọ́ ní òjijì bẹ́ẹ̀ ni tó bí ọ̀rọ̀ àwọn alùsùn nàbà ó ti rí nìyẹn bá a ti gbọ́dọ̀ máa gbé gbèsè nìyẹn náà. والصلاة على ما مات من أهل القبلة سنة المرجوع والزان والزانية والذي يقتل نفسه وغيره من أهل القبلة والسكران وغيرهم والصلاة عليهم سنة ولا يخرج أحد من أهل القبلة من الإسلام حتى يرد آية من كتاب الله عز وجل أو يرد شيئا من آثار رسول الله صلى الله عليه وسلم أو يصلي لغير الله أو يذبح لغير الله وإذا فعل شيئا من ذلك فقد وجب عليك أن تخرجه أن تخرجه أن تخرجه من الإسلام فإذا لم يفعل شيئا من ذلك فهو مؤمن ومسلم بالسلام alimami barbahari rahimahulahu ta'ala ní àlàyé kejìléní ọgbọ̀n wọn ni wọn sọláàtù alamamat ní ahlil kibla sunna gbogbo ẹni yóò tó bá kú tó sì jẹ mùsùlùmí kákìrùn sí la nígbà tó bá jáde láyé sunna ni o sunna nítorí kó ṣe na abilékọ ni àbí abiléya káàkirun sí la súnà ni ọ̀záni zaani àtọkùnrin wọn àtobìnrin wọn ọ̀lẹ́dì yẹ tolo nẹ́fṣà ẹni tó dìídì ipa tó ti bá nẹ́bí tún lé iná tó ń dọ̀hún báyà yóò padà jáde ńbẹ o ìpè máa ń tàrà da yẹ da fi jahannam ẹni wọn bá fi súnmù para rẹ̀ ó mú wọ ó gbé ló bá fi jáde láyé ìwọ yẹn náà ni wọn máa jẹ wọnú náíjà nẹmọ lọ tòun ti bẹ́ẹ̀ bó ṣe para rẹ̀ yẹn atúmọ̀akínrun sí lásán náà wọn sakiran ẹni tó mu tí yó ọba lọ kó sínú gọ́tà bọ́rùn ẹ̀ ti dá nìyẹn kú kákírun sí lásán náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkírun ti gbogbo wọn yẹn lásán náà iná ìlà gbọ́dọ̀ gbàgbọ́ yẹ́rì pàǹtẹ̀numọ́ alùsùn ní má lẹ́yìn lẹ́kulẹ̀ o ẹni tí ń ṣe sìn náà ní ọmọ ìyá wa náà ni mọ́dámọ́ ináwó mùsùlùmí tó fi gbà tó ti jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa ni èyí tí mu tí tí mò gogoro olóògogoro ni kákìrún sani ọmọ ìyá wa ni tó fi yá pé mọ́níhájú alùsùn náà wọ́n ní mọ́níhájú tó wúlò fún ahkam wa alam mọ́nyájú mọ̀ ni ìyẹn ọ̀kan ní máa lẹ̀ yẹn ní àwọ̀ gàkèfèrí ni kinní kan ni ó dà àwọn míì sọ títí pé ní ọba mutí ọba tó ní ibi tẹ tó jọ tó sáfù báyìí gbogbo òun ẹ̀yin tẹ wà ń sáfù ní lọ́lọ́wọ̀n nígbà nítọ́ lágbára dé ẹ̀rí ọmọ ìyá wa ni èmi dé ìgbàgbọ́ rẹ̀ dínkù pẹ̀lú àbàjẹ́ tó ń wù yẹn. ẹnì kankan ò ní jáde kó inú islamu hatta yarudda ayatan min kitabillahi azza wa tí ó fi ta káyà kan nínú tírà Ọlọ́run bírò àwọn amadíyà ẹ̀rí jíjí anabi ànẹ́bí sallallahu alayhi wa sallam anabi ń jẹ́ ànẹ́bí láti gbà tọ́lọ́wọ́n ọba ti ti gbogbo ètò àlámọ̀rí bí ó ṣe rí. kódà wọn bí anẹ́bí léèrè yìí pé ń gbó lòó ti ń jànẹ́bí ó lóun ṣe ti ń jànẹ́bí láàrin ìgbà tádámọ̀ wà láàrin pé ẹ̀mí sára ẹ̀rí pẹ́jọ́ yẹn ti pẹ́. àti pé nu tọ́lọ́wọ́ bá kọ sínú àkọọ́lẹ̀ láéláé aláhùn mahfuz ummil kitab òun ni pé òun anẹ́bí yìí lòun máa gbẹ̀yìn anẹ́bí ọlọ́run àwọn amadé àwa ni rọ anẹ́bí kọ́ gbẹ̀yìn anẹ́bí ọlọ́run. wọ́n tako didi aya láyé tí sàwọn nǹkan míì tí wọ́n tako wọ́n tako jihad wọ́n kọ́ fáwọn yẹn kọ́ máa lọ sí hajj ní Mẹ́kà mọ́ kọ́ máa wá sí India ẹ̀rí ẹni ọba tako aya ẹ̀yọ̀ kan nínú tírà Ọlọ́run àbọ̀sà tako nkankan nínú àwọn orípa tó ti ṣe Ọlọ́run ọba fẹsẹ̀ wálé àbí fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba. alẹ́ àwọn wọ́n ń kírun fún nǹkan ẹ̀mí yàtọ̀ sọ bí wọ́n lè láwọn ń kírun ní ti ṣe ti kírun ni eléyìí ní ẹsẹ̀ irun ń kí fọlọ́ torí nu ṣòro tó há ti sátìrò irun àti kásẹ̀ aláwọn ń kí ni fún àlùjọ nùkẹ́lẹ̀ yẹn fi ń sìn kéèyàn kírun fẹ́ lómi yàtọ̀ sọ́lọ́wọ́n ọba. àwọn yẹn ti bá ọ̀hún lẹ́wọ́ ìrìn la àbí kọ́ dúnbú fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́wọ́n ọba òdúnbú nǹkan kan fọlọ́wọ́n hadith ali ibn abi talib ó ní anabi sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu man dhabaha li ghayri Allah ìgbéjìnà sáànù ọlọ́nkọ́ máa jẹ́ tẹ́ni yóò tó dúnbú nǹkan abẹ̀mí fún nǹkan mi ìdọ́yàtọ̀ bí kódà bí òjè sísìn lọ tẹ wo gbogbo àwọn ẹni tí wọ́n ń tàbọ̀ hàrà fàáfà ni wọ́n ẹ bá lọ́dọ̀ wọn ẹ bá lọ́dọ̀ wọn àwọn ní kí wọ́n lọ ti ka súrà débì kan gbọ́dọ̀ dẹ̀jẹ́ lẹ̀ ẹ̀yà àsìn ogójì téèyàn ọba dẹ̀jẹ́ lẹ̀ ẹ̀jẹ̀ ọmọ àgbẹ̀ ni káfí méje káfí máa mú ẹ̀jẹ̀ ni síbẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó ṣe ẹ̀rí oríṣiríṣi ìpẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ kẹrin tọ́ba ti wá ṣe nǹkan kẹ́nu kẹta kálẹ̀ yìí ẹni yẹn ti kó nínú islam nìyẹn o tí ó bá ti wá sí kankan bẹ mùmíní ni mùsùlùmí ni pẹ̀lú orúkọ ṣùgbọ́n a gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé mùsùlùmí yẹn yẹn ni tọ́lá mọ islam rẹ̀ mùsùlùmí ni pẹ̀lú ikọ̀ eléyìí ó yé wa pẹ̀lú àwọn ẹnìkan tí wọ́n lọ sí hajj lójú ayé àná ìsọ̀sánlá alòkè tá lẹ́yìn wọn á ní mùsùlùmí ilé làwọn afáwọn fi ń pàkíyèsí pé tí ìbá ṣe pé ìfẹ́ fi ṣàpèjúwe ọjọ́ tó fi yà ọjọ́ bíi kéèyàn máa fọrẹ́ mọ́ yà àwa yìí sì gba fàfọ́lọ́hún dáadáa àwa tẹ́ ń wò yìí tọ̀tọ̀ lọ́pọ̀lọpọ̀ wa átàlí mùsàkálì mùsùlùmí ẹ̀kọ́ ni wá ṣé mùsùlùmí àkẹ́kọ̀ọ́ ni wá irọ́ àmọ́ àlègbèdájọ́ lórí èèyàn ṣé mùsùlùmí àkẹ́kọ̀ọ́ ni wá ẹlòmíì gbogbo ọjọ́ tó ti ń ṣe islam rẹ̀ irọ́ nìkan ọlọ́run fi ṣàdánwò rẹ̀ ìpàtì láti jọ ṣé mùsùlùmí kan mùsùlùmí ni nà ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí àkíkì. èké ni tẹlòmíì àti ọ̀rọ̀ ẹ̀yìn ẹlòmíì ráyè rẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀yìn òfófó dẹ̀ ni tẹlòmíì. náà ọba kàdísì láyé dẹ́kọ̀lẹ́lì jẹ́ nígbà ẹgbẹ̀rún kò sí yọ̀ọ́ra ojú sẹ́ẹ̀ tiẹ̀ débi kan máa sọ pé afa obìnrin la mọ̀ sí kínní àtẹ̀yìn ọkùnrin náà tún máa ń ṣe báyìí. ẹ̀rí mùsùlùmí lẹ́nu yẹn náà ṣùgbọ́n mùsùlùmí yẹn kìí ṣe mùsùlùmí àkíkí mùsùlùmí lórúkọ ni kọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlá kọjú ká lè jẹ́ mùsùlùmí òdodo gidi tí ó sì ní gbàgbọ́ kọ́lọ́wọ́n ọba. alimasalatu salisatu wasalatu. wàkúndùmọ̀tò náà yìí نال قول رسول الله صلى الله عليه وسلم قلوب العباد بين أصبعين من أصابع الرحمن عز وجل وقالوا إن الله ينزل إلى السماء الدنيا وينزل يوم يوم عرفة وينزل يوم القيامة وإن جهنم لا يزال يطرح فيها حتى يجعل علي قدمه جل ثناه وقال الله تعالى للعبد إن إن مشيت إلي أرولت إليك وقالوا خلق الله آدم على صورته وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي في أحسن صورة وأتبع على أحاديث. tọ́ alimọ́n bẹ̀rẹ̀bàhárì ní àlàyé kẹtàlẹ́ ní ọgbọ̀n yìí ó ní gbogbo ohun yòówù tó bá gbọ́ mínàlẹ̀ asaf nínú àwọn àdìsí ń ṣe ọlọ́run ọba tí làákàyè rẹ̀ ò gbé tọ́rọ́ níbi tí làákàyè wa lè ṣiṣẹ́ dé tí ó fi rẹ̀ tó bá yẹ fẹ́ débì kan ènìyàn dàrú mọ́ lójú ló fi jáde pé ó yẹ ká máa dúpẹ́ ìsìláàmù ọlọ́run àgbà fún báyìí dákun má jà padà kọ́ tẹ ọ àwọn tí ò ní ìsìláàmù láwọn ọlẹ́ òkèèrè tí làákàyàn bá ṣiṣẹ́ títí fá tọ́wá lọ forí gbọ́ ògiri kò ríbi tọ̀lọ́mọ́ ó lè ronú pé àbí kò ń parọ́ mu ìmọ̀tò òrí bẹ́ẹ̀ kò sí nkẹ́kẹ́ tá títí tí ó wà dojẹ́ tá a pé mo tọ́ jẹ́ ẹ̀hún tó ń lè tọ́jẹ́ nǹkan ìrìn àjò ń paríparí ni kò ń gbẹ̀mí àrò mu ẹ̀rí gbogbo ohun yóò tó bá gbọ́ nínú àwọn ahadith nínú ètò ìpè làákàyèrè ògbé làákàyèrè ọ̀lágbára àti rù bí gbólóhùn òjíṣẹ́ ọlọ́run sọ sọ wípé qulubul ibadi bayna usbu'ayni min asabi rahman azza wa jalla ìpè ọkàn ẹrú ó wà láàrin ọmọ níka méjì nínú àwọn ọmọ níka ọlọ́run àjọkẹ́ ayé wò pé ọmọ níka bò wá ní níka tí ọmọ ní kàtọ́ lọ́hùn ní sí èékánná ń bẹ́ ń bẹ̀ ṣé kàárín ni àbátá ń fàkù àbí ni nì báwo lè darẹ láàmú hmm, á padà sọ ohun tó ṣe hadith ni hadith tó lálàáfíà ni ọ wípé ọkàn àwọn ẹrú ń bẹ ní àárín ọmọ méjì nínú àwọn ọmọ ọba ọkàn gbà bẹ́ẹ̀ fanabi sọ bẹ́ẹ̀ má sì wá láàyè lẹ́kùnrẹ́rẹ́ lórí èyí pé ọ̀nìkà ṣe kàárín ni àbí ká irú ká tọ́tọ́ sọ́lọ́run bá subhanahu wa ni. omi ìtún ni wọ́n ní òtítọ́ ọlọ́run sọ wípé ọlọ́run máa ń sọ kalẹ̀ sí sẹ́mi ayé ní gbogbo mẹ́ta àgbẹ̀yìn kọ́ máa wá wò ọlọ́run ṣé ọlọ́run ní sẹ́fù ṣé yóò gbá kábà ni lákàyè rẹ̀ ọ̀fẹ́ gbé mọ́ nìyẹn ọ̀dà akọ kan fi àdìsí yín rinlẹ̀ kọ́ má darí ẹ̀ láàmú ìtumọ̀ rẹ̀ yẹn abẹ́ àlàyé rẹ̀ bó o ní nǹkan yẹn ṣe rí darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ kàn mọ́ pé bó ṣe rí nìyẹn. bákan náà àti gbólóhùn tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ sallallahu alaihi wasallam gbogbo àwọn àdìsí àdìsí lálàáfíà ni o ẹ̀sìn ọlọ́run ọba àlekè ọlọ́sọ̀kalẹ̀ níjọ́ àràfá ní ọjọ́ àràfá tí làákàyè rẹ̀ ọ̀bá gbé má dàrẹ̀ láàmú àti bọ́lá wọn sọ kalẹ̀ ńjọ́ bí nà lùkìyàmà tí làákàyè rẹ̀ ọ̀bá gbé láti wá dájọ́ má dàrẹ̀ láàmú wà jahannam àti hadith tánibí sọ wípé jahannamu oníyẹ kò ní gbó wọn a fi ni ńgbà làákàyè rẹ̀ ò ti gbé yẹn mọ̀túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n káyífìyà rẹ̀ darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. bákan náà àtẹ̀yí tó tún wá nu hadithi kudusi wípé ìmọ̀ ṣẹ́ta ilayya harwatu ilayki ọlọ́run ní tọ́wọ́ bá rìn wá dọ̀ mi èmi ó sì wá sáré bá ọ. a ò kì í ṣe sọ́nà wọn máa fẹ́rẹ́ báwa náà ṣe máa ń fẹ́rẹ́ tí wọ́n máa ń pè kíní fún wa ní àbíbí kéèyàn gbá bọ́ọ̀lù irú eré irú eré tọ́tọ́ sọ́nà wọn bá subhanahu wa ta'ala àti ọ̀rọ̀ míì tí a ní sọ̀sálá tún wí tí àdìsí iná dẹ̀ tó wà nínú Sahih Muslim pé khalaqa Allahu Ádámù ala suratihi ọlọ́run dá Ádámù lórí àwòrán rẹ̀ má dàrẹ́ láàmú tó àwọn òbí ah, ẹ bò wá ni. àwòrán ni obìnrin lẹ̀ fọlọ́run ọba fọlọ́run láwòrán irú àwòrán tọ́tọ́ sí. àwòrán láwòrán jẹ́ súrà tọ́ba sọ́ọ́dì àwòrán ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run dáadáa mọ̀ lórí àwòrán rẹ̀ ọ̀dà abẹ́ kọ́ máa wò pé ah ajá sí pé apáta ní bọ́lọ́run náà ẹsẹ̀ ní nìyẹn ẹsẹ̀ ta ní ìwọ ló kó rẹ sí wàhálà o. ó túmọ̀ rẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni àìníyàwó yẹn tó sọnù pẹ̀lú àwọn àhàdìsì tí wọ́n ti wà nù àlìfẹ́rọ́kì dọ́ọ̀là níbi máa yí káàkiri. ìkẹ́ mi sọ fọlọ́run láwòrán ẹ fẹ́ máa fọlọ́run jọyàn ni àwa làá máa ń ẹ má sọ fọlọ́hún sọ̀kalẹ̀ ẹ fẹ́ fọlọ́hún jọyàn ni àwa la lè sọ̀kalẹ̀ ń bì kan kókó o fi àwòrán rinlẹ̀ fọlọ́hún bá sọ̀hánì ọ̀tàlá irú èyí tó tọ́ sí. ìtumọ̀ àwòrán ó wí pé àwòrán àwòrán làwòrán ẹ jẹ́ ṣùgbọ́n bò làwòrán ní ìṣerí bá sọ̀hánì ọ̀tàlá. tó bá sọ pé àní mo rí ẹlẹ́dàá mi fi tó ọmọ á sọ pé ọlọ́run náà wà láwọ̀ rẹ̀ bíi tiwa yìí ni ìwọ lóko rẹ̀ ti wàhálà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àhàdìsì kẹrin ni pé bí àwọn ọmọ tẹ̀sílà àtàwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ àwọn àṣàyàrà lọ́pẹ́ náà lọ́pọ̀lọpọ̀ wá fi kéwú tí wọ́n bá ti débi yẹ́dùn láì báyìí kú wátù wọn pè kú wátù àwọn àṣàyàrà àwọn ẹni tó ṣe pé wọ́n fẹ́ dáàbò bo súnlẹ̀ ṣùgbọ́n pẹ̀lọpọlọ ni súnlẹ̀ ò dẹ̀ ṣe dáàbò bo pẹ̀lọpọlọ ẹnìkan sọ fọ́ọ̀kan náà àwọn àfa àṣáájú àwọn àfa àtọ́ ti lọ yí pé ẹnìkan ṣe bídíà wọ́n wá tako bídíà rẹ̀ ní kí ló fi tako ní pẹ̀lú làákàyè ni ah, àfa ni rọ̀dátàlì bídíà bídíà wọ́n tako bídíà pẹ̀lú kíni bídíà náà nìyẹn lọ́wọ́ àfi ń tako bídíà ti yẹn sí. gbà mo sọ̀rọ̀ làákàyè fún báyọ̀ ah, mo ṣe ẹ̀kẹ́lẹ̀ ni ah, bídíà náà ṣe àwọn àfáàní fẹ́ dáàbò bo súnẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú làákàyè tọ́lá wọn wọ́n máa ń gbé ipò tó ga fún làákàyè lórí ẹ̀rí nítorí ẹ̀ tí wọ́n bá ti débi yẹ́tò láì kú wà tún wọn pè abájú sí wọn jọ kàn yí pé ọyẹ ìtumọ̀ bá ẹ̀dá ọmọ bùsùn tọ̀tà ni yóò ń fẹ́ ká ìfàyẹ̀ṣà sagbara rẹ méjì náà lẹ́tù ní àdúgbò agbára rẹ méjì máa ń nẹ kó ṣe wá bí yẹn bá bọ́ bá ṣe ṣe kí ni bọ́ bá ṣe fẹ́ tó bẹ́ẹ̀ bá wí fọ́mọ kékeré tó ti mọ ohun tá a máa ń fọwọ́ sí yóò fẹ́ yarí fún yàn tí agbára rẹ̀ méjì máa ń nẹ agbára rẹ̀ ah, tí yẹn máa ń nẹ agbára yẹn máa ń nẹ agbára ẹ̀rí ọwọ́ náà lórí ilẹ̀ pé ìyẹn máa fi nẹ̀ òun lèyẹn sì máa ń tẹ́ ọtẹ agbára rẹ̀ méjèèjì tí wọ́n máa ń tẹ́ agbára ni ọwọ́ náà wọ́n máa ń tẹ́ so fìtínà lèyẹn kó rẹ̀ sí ẹlò ká máa sọ yìí pé àwa sọ fọlọ́n lọ́wọ́ sábà ti sọ fọlọ́n lọ́wọ́ afọlọ́n jẹ̀dá nìyẹn ọ̀dà sí kùtì ọ̀ lọ́wọ́ sí báwa náà lọ́wọ́ káwa torí pé kùtì lọ́wọ́ ká sọ pé àlọ́wọ́ mọ́ kí wọ́n sọ pé ọ̀ lọ́wọ́ wípé àwọn aláàjì wa àwọn ṣéwù wa tí wọn lọ́wọ́ ṣé yóò bínú àbí òní bínú tọ́ bá ní kí ló dé àṣéwù wa ń sàpọ́nlé yín náà nì àwọn èkúté ilé wa wọ́n lọ́wọ́ àwọn òpin tá a bá sọ yín pẹ́yìn náà lọ́wọ́ àfi yẹpẹrẹ yín nìyí ṣé wọ́n yẹpẹrẹ ṣéwù àbí wọ́n yẹpẹrẹ ṣéwù èkúté lọ́wọ́ àwa náà lọ́wọ́ ọwọ́ tiwọn ò sì jọ̀wọ́ èkúté bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ gbà yìí pé ọlọ́run ọba sùhánà tààlà lọ́wọ́ sọ́tọ̀ sí lọ́dọ̀ rẹ̀ báwa náà ti lọ́wọ́ sí wa lẹ́yìn sàkàmìtì lè ṣiṣẹ́ ọ́n gbọ́gbọ́ sẹ́mi ọ̀n tàbí ọ̀ ọ̀sẹ́ni tó dàbí rẹ̀ ọlọ́run ọba máa ń gbọ́ sí báwa náà ń gbọ́ ọ̀sẹ́ni tó dàbí rẹ̀ ọlọ́run máa ń rí àwa náà ti ń rí ọ̀kẹ́ jọra wọn ni afáwa ní gbogbo àwọn àhàdíìsì tó bá rí bẹ́ẹ̀ òun náà ń pè ní mùtẹ̀ṣáàbì àwọn àdíìsì tó bá rí bẹ́ẹ̀ فعليك بالتسليم فعليك بالتسليم والتصديق والتفويض وخذه ولا تفسر شيئا من هذه بهواك فإن الإيمان بهذا واجب فمن فسر شيئا من هذا بهواه ورده فهو جهلي ومن زعم أنه يرى ربه في دار الدنيا فهو كافر بالله عز وجل. أفعل gbogbo àwọn àdéhùn tó bá wá ọlọ́run ń sọ̀kalẹ̀ ni ọlọmọ níka méjì ni ẹ onígìgìrì ọsáré lọ báyà ọdáadámọ lórí àwòrán ọláwòrán tó dáa jù ni ẹ ọdọwọ ẹ gbogbo àwọn àhàdìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbà kò dẹgbà lódodo kíyẹn darí ni pé àlàyé bí yẹn ṣe rí tọba ti tu tán bí yẹn ṣe rí kíyẹn darí wọ́n rí dọ̀ kí yẹn dẹ̀ yọnu sí kí yẹn ọ gbọ́dọ̀ tún kankan pẹ̀lú fẹ̀yìnú rẹ̀ ọ ma a yẹ́dù sí kó wà. tọ́ba débi ayé àyè pé ọlọ́run sọ fún pé ìsìnáyìn lè fúlùkà bí ààyò wọ́n wà yìí nà máa lọ sọ fún ojú omi bí ọ sọ lójú sọ ọlọ́run àà ìsọ́bò ojú lọ́lọ́run pé ìgbà láti mọ̀ tó mọ ṣùgbọ́n bó o ní nǹkan yẹn ṣe rí adarí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run má tún kankan pẹ̀lú fẹ́ inú rẹ̀ torí ká nígbàgbọ́ sáwọn nǹkan yìí dandan ni o ẹni ọba wa tún kankan pẹ̀lú fẹ́ inú rẹ̀ tó sì da padà fẹ́ má pe yẹ́dùn ní yẹ́dùn mọ́ agbára ni ẹ pé ọwọ́ ẹ̀já mi ó ti dọmọ lẹ́yìn jámù fúnnu sọ̀fùwánù nìyẹn àwọn tí wọ́n máa ń ta kòròyìn ọlọ́run ìròyìn pàápàá ọlọ́run níwájú wọn ọlọ́run sọ̀kalẹ̀ ọlọ́run rẹ́rìn ọlọ́run dunnú wọn ni ò rí bẹ́ẹ̀ ẹ̀rí tábà ní kí ló dé wọn ni à ẹ fẹ́ máa fọlọ́run jọ yẹn nìyẹn ẹni ọba ti takò kan náà àwọn ọ̀rọ̀ yìí fáwọn ẹja mi ẹni yẹn ti dọmọ lẹ́yìn jáàmù nù sọ̀fù ẹ̀ ẹni ọba wa lérò yìí pé òun rí ẹlẹ́dà òun láyé ń bí báyìí tọ́ ẹ̀fẹ́ rí ló ń dọ̀ wọn ẹ̀rí pẹ́lẹ́ nípa lọ́dọ̀ àwọn kéke èmi gan ń tẹ̀ sọ wọn máa gun wẹrẹ wẹrẹ nígbà tí pé wọn ò lè má mọ tẹ́lẹ̀ ọ̀pọ̀ wọn wọ́n sì mọ kí tó jáde lọ bí wọ́n ti lọ sí wá àti wọn ológógóró pọ̀ nu wọn wọ́n já àtẹjẹ àtẹjẹ orí òkú àti ògógóró wọn fi dá mi rẹ igbó wọn fi àwọn ewébẹ̀ rẹ̀ wá àti tí máa wí ẹni ọba lérò pé òun rẹ́lẹ́dà òun láyé ilé ayé ta wà ní fàwákẹ́àfẹ́ ìfẹ́rí ni ọ gbọ́lọ́ngbọ́ ara bíi ti nǹkan ọlọ́run yẹn tẹ́ni ta lé rí láyé a lè rọ́ ọlọ́run láyé. al-mas'alatu ar-rabi'atu wa salatun. wal-fikratu fillahi bid'ah لقول رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق ولا تفكروا في الله فإن الفكرة في الرب تفدأ شقة القلب kínyẹn máa sọ pé mo fẹ́ ronú nǹkan ọlọ́run wáyé o ọlọ́run yẹn gangan bó ló sì wà ṣe àbí ọ̀hà ní sẹ́ni kankan tó bi bó lọ́lọ́run sì wà bídíà ní kínyẹn ronú nǹkan ọlọ́run o pẹ̀lú ọ̀rọ̀ tó jíjẹ́ ọlọ́run sọ pé tafẹ́kẹ́ rofin hali ìwọ̀n tọ́lọ́run dálẹ̀ dání kẹ́ ẹ ronú ń pa rẹ̀ kẹ́ ẹ fi gbọ́ lọ́run kẹ́ ẹ sì máa fi sí lọ́run wọ́n lẹ́ẹ̀ tafẹ́kẹ́ rofin lọ́run. ẹ má ronú nípa ọlọ́run gẹ́gẹ́ pé bóò ló ti wà bó wà kó tó di pọ́padà wá wà báyìí má ronú ń parẹ́ o wọn lọ́wọ́ àánú hadithi mi ìgbé kéèyàn má padà parẹ́ pẹ̀lú yẹn ìyẹn lè padà parẹ́ kájẹ lọ́rọ̀ wá lórí hadithi yẹn pé ọlá ọlẹ́ ṣùgbọ́n sọ gbádùn nínú pé ẹ̀dá ni nínú nǹkan tá a máa fi mọ ọlọ́run òun ni ká ronú nípa ayé ọlọ́run ká ronú nípa ẹ̀dá ọlọ́run ká wó òkè pé áà ẹnìkan ló sì dókè ẹnìyẹn lẹ́tọ̀ọ́ sí jọ ká wo odò ká wo òkun ká wo sẹ́ràn ká wo lẹ̀ gbogbo àwọn nǹkan tó ṣe páwò lè rírú ẹ̀sìn yẹn ká wò ká wá torí ẹ̀ ká wá gbà fọlọ́run ọba nítorí yẹn ronú fún nìyẹn ìmọ̀kọ wá ronú fọlọ́run gẹ́gẹ́ ọlọ́run nìkan kan bóun ni ọba ti wá rí báyìí o ìjórí rẹ̀ onítò gbogbo Ìbàdàn ni má ronú ń pa rẹ̀ èèyàn ní padà rí nǹkan kan mú bọ̀ yóò padà sí náà ni. fa innal fikrata tẹ̀rọ̀bì tẹ̀kìdáhùn ṣẹ́kíá tẹ̀kọ̀dì. kéèyàn máa ronú nípa ọlọ́run gangan yóò máa ti iyèméjì bọ̀ ọ̀yàn nínú ọkàn. ẹ̀rí àwọn kan àwọn onírúurú ayé. yàrá ni yóò ní materialist àyìn tó ṣe wípé ìwọ̀n tá a bá rí láti kíni o ní lágbàgbọ́ mú tá a bá ti rí àní gbàgbọ́ wọn ni wọn tún wo sẹ́mi wọn wò pé táwọn náà bá rí àwọn èròjà tọ́lọ́hún lò àwọn náà ó ṣèlú sẹ́mi ẹ̀rí lórí eléyẹ adáṣàkó sí wọn lẹ́nu torí wọn ronú nǹkan ọlọ́run gẹ́gẹ́ ìyẹn padà dẹni tí ò ní lórí pọ́pọ̀lọpọ̀ àwọn tó bá lọ tó báyìí ó ní kọ́ sọ ọlọ́run náà wọ́n dẹni irú àwọn táyé sún láàrin àtàwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ti lọ. alimami barbahari rahimahullah ta'ala fil masalati al-khamisati wa salafin. wa'lam anna al-hawama wa as-siba'a wa ad-dawaba نار الدر والذبابة والنمل كل ومامور ولا يعملون شيئا إلا بإذن الله تعالى alimami barbahari rahimahullah ta'ala ní àlàyé karùn-ún lé ní ọgbọ̀n ó nílò ọmọ ọ anil hawana kìnìún wọ́n sì bá àti àwọn ẹranko abìjà míì tí máa ń fààyàn ya wọ́n dáwọ́ àbẹ̀ àtàwọn dábàá míì yẹn bírò dárò dárò yẹn wọ́n láwọn náà ní kòkòrò àwúrèbè kéékèèké wọ́n gobab àti ṣíṣú wọ́n nẹ́mọ̀ látàwúrèbè gángan kó ló ha ẹ̀mọ́ra gbogbo àwọn nǹkan tá a kárẹ̀ yẹn ọlọ́run lọ fà wọ́n láti ọ̀. wọ́n láyé àmàlú na ṣe é ẹ̀ ń ilà bí ìdìnnìláhi

ọlọ́run ti àtẹ̀yìn báyìí torí èyàn lè di kèfèrí pẹ̀lú sábà bí àwọn eléyìí náà ṣe ẹ̀yìn ṣe wá lọ rí bẹ́ẹ̀ ṣe wá rí ọlọ́run ló sì sà wọ́n bẹ́ẹ̀ wọn ò ní ṣe nǹkan àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kárí ẹ̀dá mi ká pé àáfà aya ni o ọlọ́run ló ṣe kìnìún àti àwọn ẹkùn kẹ̀kẹ́ tó ṣe tiwọn bẹ́ẹ̀ àtàwọn òjò láti wọn wọ́ yẹn tí wọ́n padà rún ọlọ́run ló ṣe wọn bẹ́ẹ̀ láyé àmàlónà ṣẹ́yà gbogbo àwọn nǹkan wọn àti kankan yín ti ń jọ àtàkékè gbogbo ọ̀yẹ́ pápátá wọn ò ní ṣe kankan àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá yọ̀ǹda pé ó jọ náà ni ó jọ. al-mas'alatu sadisatu was-salasun. wal-imanu bi anna Allah qad 'alima ma kana min awwal dahr wa ma lam yakun wa ma huwa kain ahsahu wa adda wa adda wa ma qala innahu la ya'lamu illa ma kana wa ma huwa kain faqad kaffa wa faqad kaffa Allahu 'azim. nínú kẹta tó gbọdọ nígbàgbọ́ ń rẹ̀ ní àlàyé ní ogójì tíyẹn nígbàgbọ pé ọlọ́wọ́n ọba àlekè mọ gbogbo nǹkan tí ó ti ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ gbà àti ohun tí ò ti ṣẹlẹ̀ àti ohun tó ṣe pé máa ṣẹlẹ̀ ọlọ́run tó ń ka ó sì ń rò ẹ̀ ومن قال إنه لا يعلم إلا ما كان ọba tẹnu ẹ jáde kwiki ike ọlọ́wọ́n ọmọ kẹ̀kẹ́ àfihàn tó ti ṣẹlẹ̀ rí ọmọ huwa ka'in faqad kafaru billahi al-azim pàṣẹ ọlọ́wọ́n ọmọ ohun tí ó ń ti ah, gbogbo nígbà tó والخيل والبغال والحمير ها ندعو لتركبوها وزينة ويخلق لكم ما لا تعلمون ọlọ́run lóhun dá àlùkẹ́yìlà ẹ̀sìn wálé bí gọ́ọ̀là àti kí ni ìbáka wálé hàmíra àti kẹ́tẹ́kẹ́tẹ́ lìtàríkàbù ọlọ́run dá àwọn nǹkan yẹn kẹ́ ẹ máa gùn wọ́n zínà ẹ̀ lè lè tó máa fi sọ̀sọ́ tó máa dọ́gbọ́n gbé síwájú ilé rẹ̀ tó máa tọ́jú ẹ̀ tó fi sọ̀sọ́ pé ẹ̀sìn mi nìyí. wọ́n yá kúlẹ̀kùlẹ̀kùn mọ́lá àti àlẹ́mú ọlọ́run tún dá àwọn nǹkan tẹ́ mọ́. bẹ́ẹ̀ pé tá a bá sọ bẹ́ẹ̀ yìí sáfẹ́ nìyẹn ọlọ́run wá dá pléènì. ẹ wá ní pléènì ò sí nu tí àgbẹ̀ pléènì bídíà ni pé ẹ̀sìn ni àwọn kárìkásá àìmọ̀kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ hada alijahlu sirf àyẹ̀mọ̀ká tó pí ọ̀ dáadáa tó balẹ̀ dẹ́ẹ́dẹ́ odó òun ni wọ́n ń pè báyìí ká gbogbo ohun tọ́lọ̀ ń dákọ̀ ọ̀kọ́já kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka àti kíni ìṣẹ̀lẹ̀ àkọ́mí àtẹ́sí mọ́tò òsì mbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ káàkiri lásìkò tọ́kadà ń pààyàn yìí àtàwọn ọkọ̀ àjàgbé ṣé ìbá ṣe Sudan ẹ̀kọ́kọ̀ ńlá ń rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni oníkẹ́tẹ́kẹ́tẹ́ ni o tún máa polówó tòmátò rẹ̀ káàkiri pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́. èsì bí rọ́ọ̀dọ̀ tiwa yìí sí àwọn dráìfọ̀dọ̀ tiwa tóun ti da gbogbo obìnrin bíi mẹ́wàá pọ̀ kó tó di kọ́ gbá síánì rẹ̀ mú. wọ́n á sọ pé torí bẹ́ẹ̀ ẹ̀rọ̀npilẹ̀nì àti gbogbo àwọn ọkọ̀ yòókù yẹn kọ́ bídíà ni bídíà gẹ̀ẹ́ sáà àbá àzọpọ̀ kódà wọ́n ti fẹ́ẹ̀ di ọ̀tí ti dandan èèyàn mélòó lọ́ fẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ sí mọ́kà láti fi báyìí mọ́ ara wọ̀ ọ̀dà pé mọ́ bíi ìtàn ẹ̀yàn gan náà mọ́ ẹlòmíì bá gun ẹ̀sìn yẹn tí wọ́n bẹ́ẹ̀ fi gbé lọ sí bí rókè gbégi sí bí ìbọ̀ èyí tó súnmọ́ ni kó rí àwọn aláàfo Suleiman torí sọ̀wọ́ bí ó ti máa gbé òkè tí wọ́n máa ṣe ń jàgà ń jùjù tí wọ́n máa jù báyìí gan yóò sin rẹ̀ mọ́ bí ọba tiẹ̀ lámọ́lẹ̀. torí wọn tún múrò yìí kan wá ń pa àwọn dábà yẹn pé tọ́ bá rí kòtò ni ti mọ̀ pé wọn ò ní ṣubú ìwọ yìí kan lẹ̀ rọ́ọ̀kàn máa bà pé ọ̀fẹ́ ṣubú. bídíà ilé yẹn bídíà tó ṣe yí pé bídíà ni bídíà tá a máa ń sọ̀rọ̀ ń pa onírẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ó fi padà dá káàsì tún máa gùn táwọn òde ẹ̀ní mọ̀ wọn plane làwọn sọ pé àmọ̀ láyé tiwa ó dàbí kóun náà ló ti wà lókè báyìí àbí kò tí ì fẹ́ sí nǹkan mímọ́ bẹ́ẹ̀ tí àwọn kan bẹ́ẹ̀ o jẹ́ẹ̀sì òkè náà ní dìbò ọ̀kan tí wọ́n tún ní rìn tí ń lo náà nísìnyí wọ́n àwọn eléyìí wà láwọn ilẹ̀ lárúbá tí ń lo iná ẹ̀ẹ́lẹ́tíríkì ẹ́ sẹ́mútò náà dàbí òun ti wà báyìí ní sọ́wọ́ aláwọn ilẹ̀ lárúbá yẹn dáadáa wọ́n sọ àwọn ibi tí máa ń rìn sí lóye pé iná lòun ká lò sí pé bá a ti ń kí kinní bọ́ná bẹ́ẹ̀ lòun ti ń ṣiṣẹ́ ń tẹ̀lé sí. abẹ́ rẹ̀ wọ́n yakhluqu lakum ma la ta'lamun eléyìí nípa nǹkan ẹ̀gùn nìyẹn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ kádàrá wa. ìkẹ́dọ̀ ṣéde eléyìí náà tó tún ṣẹlẹ̀ yẹn lọ́lọ́run mọ eléyìí náà gbogbo nípa ọ̀rọ̀ gbàtà nẹ́bí ti ń já nẹ́bí wọ́n ní kódà gbogbo nǹkan lọ́wọ́ ọba àlekè ọlá fi kádàrà qabla an yakhluqa as-samawati wal-arda bi khamsina alfa sana ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta tọ́lọ́run fẹ́ àtìlẹ̀ ló ti kádàrà gbogbo nǹkan tàbádẹ́ ń sọ̀rọ̀ nípa kádàrà à ń sọ̀rọ̀ nípa àmọ́ ọlọ́run à ń sọ̀rọ̀ nípa àkọọ́lẹ̀ ọlọ́run à ń sọ̀rọ̀ nípa àmọ́fẹ́ ọlọ́run à ń sọ̀rọ̀ nípa ìdá ọlọ́run àtẹ̀yí tá a ti rí àtẹ̀yí tá a ti rí pápátá ẹwà àtìgbà tí gbogbo nǹkan yẹn ti parí ó ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta tọ́lọ́wọ́n da sẹ́mẹ̀ta rí ìyá àtìlẹ̀ lọ́lọ́run ti pè gbogbo nǹkan tá ń rí àti ohun tí ó tún máa tẹ̀lẹ̀ tójú wò ní tó ẹni ọba tí wàá ní òrí bẹ́ẹ̀ báyọ̀ ti kẹfẹ́rí ni ọ wàlẹ́ yẹn á bí ولا نكاح إلا بولي وشاهد عدل والصداق قل أو قصر وما لم يكن لا ولي فالسلطان ولي ما لا ولي له وإذا طلق الرجل امرأته ثلاثة فقد حرمت عليه لا تحل له حتى تنكي الزوج غيره. àwọn nǹkan yìí á máa wò fòrò àyè ọwọ́ àánú àti dá o ohun tí yẹn bá nígbàgbọ́ sílé yẹn ọ̀tẹ̀lẹ̀ o nínú àwọn àmọ́ láti ní tòótọ́ ṣùgbọ́n tá a bá nígbàgbọ́ ń parẹ́ à nílò àwọn mi ò nígbàgbọ́ ń parẹ́ kò jẹ́ kán lò nínú ẹ̀mí yìí o wọlé àníkà ha ẹ̀là ìbíwálé yìí àlàyé kẹtàdínlógójì kò sí ìgbéyàwó láì já sí pé yẹn sọ̀rọ̀ ẹ̀ lọ́dún bí ọ̀ irú ẹ̀ pọ̀ lọ́kànrin ni o ti láìkì mímí rẹ̀ ti láìkẹ̀ mọ̀ṣáhídà yádìlì àti olùjẹ́rìí méjì tọ́jẹ́ ní déédé ọ̀sọ̀dáàkì àtowó fẹ́ǹfẹ́ àwọn míì ọ̀sán sọ̀dáàkì má báyọ̀ ẹlòmíì lè ṣe ìyàwó ó lọ lè ṣènáwó mọ́kò ní san sọ̀dáàkì bí èèyàn bá dẹ̀ san sọ̀dáàkì tí ó sì lẹ́mìí àti san wọ́n kàkọ́ọ́lẹ̀ rẹ̀ pé alágbèrè ni sọ̀dáàkì yìí káwájú yé wa o ẹ dàpọ̀ ẹjẹ́ a máa fi súnlẹ̀ hàn ní gbogbo àyè tá a bá wà. nínú nǹkan tí a sì fẹ́ ká máa mójútó jù láwùjọ alihamdulilah ọlọ́run ní yára ẹni tí ọlọ́ọ̀ fẹ́yàwó láì ní gba ìdùnnú wà níyì láàrin wá bíbá gbogbo àwọn tí wọ́n sì máa ń fẹ́ tí wọ́n gba ìdùnnú ọlọ́nkọ́ bá ní ọ̀rọ̀ wọn kí wọ́n lè máa fẹ́ kí wọ́n máa gba ìdùnnú wà léyìí ìdùnnú wà léyìí yẹn ń dúró a sì máa ń rólù jẹ́rìí ṣùgbọ́n fàdákù yà àmójútó mọ́ rárá. àìní kan ẹsẹ ló fi ń dán ọ̀pọ̀lọpọ̀ láàmú àtẹ̀gbàgbọ́ yé tó ètò sàìní kan ẹsẹ àìgbàgbọ́ yé tó ni mo kà á sí ẹ̀tọ́ yẹ ká máa fi hàn gẹ́gẹ́ bí àwa ahlẹ̀ sunna kájé kí sọ̀dáàkù yẹn máa nítumọ̀ nínú àwọn kẹta náà bí òmùlérè nù gbéyàwó ọ̀rọ̀ sọ̀dáàkù wà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí láàrin wa ní ìsìn pẹ̀tọ̀ ìyàwó kìíní kílẹ̀ fi sọ̀dáàkì nígbà tí ọ̀wá ní hajj tí kò léyìí tánẹ́bí sàn lọ́jọ́ ayé rẹ̀ ni níbi pọ́pọ̀lọpọ̀ nísìn sọ̀dáàkù yẹn nísìn àti ẹ̀ mójútó mọ́ rárá. ẹja kéwú díẹ̀ nígbà tí Fatima Zahra radiyallahu ta'ala anha tí àlè sọ fún wọn ọ̀fẹ́ ńjọ́ kìnìún àlè múra àti wọlé sí. kí anabi ànábì bí léèrè ànábì bí ò ní nǹkan kan àwa ní nǹkan kan ó sì fẹ́ fẹ́ bì àwa náà ń sọ bẹ́ẹ̀ fún ọ bì ó ní nǹkan o. anabi mọ̀ pé ẹja àgbọ́yé yẹn ni kẹjá máa sọ dáadáa súnà yẹn máa sọ dáadáa ká sì máa kó sí àfà tó

nbọ ní si nǹkan sáà anabi wa ni ayẹnẹ ayẹnẹ ayẹnẹ dirun kalẹ sọsọ níyà ogun aṣọ ọrin olówó yẹ bí èjè ló ń tó ní nìyí dà lọ́mú wa ọwọ́ ajé náà lọ kọ́kọ́ sí o ló fún Fàtímà bi bí sọ̀dáàkì náà ni pé kò ní hajù ńgbà yẹn lẹ́lòmí ó ní ó fi lé pọn tí yóò fọ́nà la tọrọ ọtí náà lọtí jẹ èyí dààmú lọrùn náà ọtí náà níjọba ìdá àlọkà àmọ́ ọtí lè kọ rẹ tó ti kámúrù náà ní tó ti gbogbo wọn rò pọ̀ ní jẹ kámúrù tó ti wọn kàn robi pọ̀ ní ní fi ń dà wọn láàmú gbogbo tí wọn bá ti rò pọ̀ tí wọn mú nǹkan oríṣiríṣi pọ̀ fi nǹkan òun náà ń o náà ń pè ní kámúrù. ànábì gẹ́gẹ́ ní yìí tá a bá tún ní ká lọ gbogbo àwọn ìyàwó ẹ̀ tọ́ fẹ́ èwo nu wọn lọ́fẹ́ bìí tó ní sọ́dá káàtì ẹ̀ má pẹ̀rẹ̀ wa pé eléyìí ibi tó ní sọ̀dá yìí débi pápọ̀lẹ̀ tó wà ń sọ fún wa yìí pé ìtúnẹ̀ta aṣáràṣà òkè yà máa ń sẹ́ fóbi nǹkan dèrè òkè yà ìtúnẹ̀ta aṣárà naira nàìjíríà mọ̀ wa, ànàbì èsì ìṣòlówó tí máa fi ń sọ yìí lọ́wọ́ lọ́ọ́ kí wá àti one thousand. onígbèdéke ń tòótọ́ ṣùgbọ́n àwọn alùsùn ni a gbọ́dọ̀ máa sọ ọ pé bíkọ́sì aláwọn ọ̀nà wo mi ta fẹ́ ná tó sì pọ̀ jẹ́lé yẹn lọ kájẹ́lé yẹn máa nítumọ̀ kó fi lè yí àwọn yẹn láwùjọ wa yìí yípe sọ̀dá tó ń kọ́ nǹkan tó pàtàkì káyọ̀ yẹn bá máa ń gbé one thousand lẹ̀ kágbà pé kéèyé wọn gbèsè àwọn àtúnṣe fáwọn aláwọn ọ̀nà wo mi ẹ̀rí pọ̀rọ̀ yìí náà la máa ń sọ nípa súnẹ wa àkíkọ̀ wa ta máa ń pa ó bẹ́tà ká má sàtẹ́ǹtì ọbẹ̀ tà ká má rí ìlú bọ́ ṣùgbọ́n ká rẹ́rẹ́ gidi tọ́rẹ́ rẹ ni sẹ̀rí àsọ pé ká ṣe kí ni ọ ká pa kódà tí yẹn bá gbìyànjú sọ̀dáàkì tí ó nítumọ̀ owó tí yẹn ọ̀sẹ̀ fi ṣe nǹkan ẹ̀mí yẹn sọ̀dáàkì tó nítumọ̀ kí yẹn sì ṣe wà límọ̀ wọn ọba àwọn èèyàn tí yẹn bá lè pè kí ṣe tẹ́lẹ̀ kó ti gbogbo àtàwọn anúmọ́sáàsì lè yàn lọ bí wà límọ̀ ẹnìkan ó lè pè yẹn mẹ́wàá pé tó mọ fẹ́ ṣe wà límọ̀ ẹlẹ́ẹ̀kejì tóun fẹ́ ṣe o torí bẹ́ẹ̀ ẹ̀yin mẹ́wẹ̀ẹ́ wáyé náà mo pè kọ́ má ju bẹ́ẹ̀ lọ wọ́n sọ bá ti rí kọ́rẹ́ rẹ̀ kẹfẹ́ tẹ̀lé ọ lọ wọ́n tètè kọ́ lu oníwà yìí mọ̀ pé tó àti ti mọ́kànlá ọ ṣé ká máa bọ̀ bí a sọ̀tọ̀ pé ọ máa bọ̀ ẹ dákun ẹ̀jẹ̀ àṣàtúnṣe abala yẹn nígbà tó tó adìpọ̀ fẹ́fẹ́ ó mú Habibata yẹn Ramla bíntu Abi Sufyan èló ló délé ni délé ni tẹ̀wá rẹ̀ àmọ́ táwí fún wọn four thousand dirham lọ́ta fún wọn àwọn ọlọ́mọ yẹn tó wó ní ọjẹ́ torí èyí tá a sọ kó súnmọ́ two yẹn ń sẹ fáwọn ìyàwó rẹ̀ tansen ká sọ pé eh, o tansen èlé lọ́jẹ́ two million lórí ìyá wa eh, Habiba Ramla. ilé lọ fà á ẹ̀hẹ́ ilé lọ fà á ní <laughs> ilé lọ fà á ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala ọlọ́nkọ́ bá ní kẹ́ bàbá níbi àkídà wa sèpéyà nígbà tí bàbá ń sọ̀rọ̀ lọ́nbẹ́ ni wọ́n fi sọ yí pé ẹni ọba sọ pé sọ̀dá kí pé sọ̀dá kí tó wọ́n sàn èyí tó tún lóore ju tànẹ́bì lọ́nà ó ń tọ̀ òun sọnù ju kẹ́tẹ́kẹ́tẹ́ àdúgbò wọn lọ. ẹja kọ́ sí ànábì o wọ́n má jẹ àgbàlá yẹn láàmú afẹ́lẹ́ yéṣe pé lẹ́yìn kí sọ pé one thousand ọ̀dà o. ó yẹ wọ́n á yẹ pé bọ́lọ́hún ṣe fún ọmọ nìyẹn ń tọ́sọ́ bọ́lọ́hún fún ọ ló filẹ̀ ni. ṣùgbọ́n wọ́n tó tún lówó míì tọ́ fẹ́ ná yóò bẹ̀ ká. kò jẹ́ kí sọ̀dá kò ní ìtumọ̀ ẹ̀dá kan gbọ́ mi yé dáadáa lẹ́tẹ̀ fàmọ́ xọ́tà á ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ẹ má jẹ́ agbọ́ wa ní àgbọ́ yí o ká gbọ́ yé dáadáa ni. tó kájí kínní ọmọ anítùmọ̀ táwọn míì bá ń dé tí wọ́n bá ń fi one thousand sínú kínní ìjọba àbá fẹ́ ṣe pé tó mọ́jà ni mo wọ̀n lè kí àlọ́ fẹ́ lò ní tiẹ̀ kí ten thousand lẹ̀. ẹ ọ̀pẹ tó bá tó fẹ́ lo mọ́jà ni mo lè kí àgẹ́ ten thousand ni ó fi lẹ̀. yes ẹ pé rúbù dínárì ni mọ̀lẹ́kíyà pé ní tiẹ̀ pé kéèyàn ti ẹ̀sán rúbù dínárì dínárì ọ̀yọ̀kẹ́sì níyì. wọ́n lọ sí forty naira ní Nigeria money right ẹ dákun àṣàmójútó rẹ̀ dáadáa àwọn arábìnrin kankan wá takú pé bí wọ́n ní òsì gbèdéke má sì wá àti tipátipá fún kó bẹ́ẹ̀ ni nígbà tó yìn ní dáadáa ètò ìpá ẹ̀yìn àkáwọn obìnrin lójúro fún yín o ọlọ́run ó pèsè o torí nù kẹ́tí yẹn fi lẹ́nu ọ̀rọ̀ lórí obìnrin lọ́jọ́ iwájú bá tẹ kọra yín bóyá òun ló ló wọn ọ̀fẹ́ ọmọ tí wọ́n ń pè ní kọ́lọ̀ ọmọ pé owó tí wọ́n gbin ọgbà ó lè lè kọ́ dáadáa bíi ti ìmọ̀ràtún sáfìtì nígbà tó lọ́gbọ́n ní à ah, ìbágbé mi àtọkùnrin yóò ṣe mọ́ kí n sì fẹ́ máa wùwà yìí nígbàgbọ́ lẹ́yìn ìgbà mo ti jẹ́ mùsùlùmí pẹ̀lú ẹ̀. anábìdí àtẹ̀rẹ̀dínà àléhì hadi kọ́tà ṣé ọgbà oko tó fi ṣe sọ̀dá àkíkọ́ńjẹ ló tó sì lè dá padà.

ṣùgbọ́n bí a ti sọ pé bọ́lọ́mù bá ti pèsè ó ti tẹ́ ń dìbí tẹ́ bá jọ sọ̀rọ̀ sí àtòbìnrin o tí àwọn rẹ̀ bá yarí tó bá ní fifty thousand kò sí ọkàn mi bẹ́ẹ̀ o. tó ẹsẹ̀ máa yọ owó rẹ̀ ni ó máa tẹ̀ ó máa rọ̀ pẹ̀lú ó ṣe nǹkan ní forty nǹkan ní forty ẹ̀ kọ́lá àwòkàtò sọ̀dá kí yóò kéré ni àbí ọ̀pọ̀ ni hmm. ẹni tí ọba wa ní wàlẹ́ yìí ọ̀sùlùtọ́ọ̀nù wàlíyù máa la wàlíyà la aláṣẹ ló máa jẹ́ wàlíyù fẹ́mi tí ọ̀gá ní wàlíyù aláṣẹ àwọn mùsùlùmí eléyìí ni ọgbà jùmọ̀ láwùjọ wa ń bí báyìí o àṣàlẹ̀ ń dè sábà ní wàlíyù ń bí báyìí ọ̀wọ́pọ̀ sùmọ́tọ́ bá ṣẹlẹ̀ aláṣẹ ni ó jẹ́ wàlíyù téèyàn bá wá kọ́ ìyàwó ẹlẹ́lẹ́mẹ́ta wọ́n sàlejò kéní àlejò kejì kẹta ọ̀dì hárùn mọ̀ṣáálì ọgbọ́dọ̀ fẹ́ mọ́ ọ tí tí obìnrin yẹn máa lọ fi fọkọ mí níta èèyàn ti gbọ́dọ̀ wájọ kọrin yẹn wípé ẹ ọ dàbí pé mímí ti fà móbìnrin yẹn padà sáré bá ń súnmọ́ wọn bá ti súnmọ́ tán kó fi lè dọdọ mi padà ànábì tó ti gbé pè kalẹ̀ fáwọn eléyìí láàánú Allahu lè mọ̀hálélá wálé mọ̀hálálálá ẹ ìgbéjìnà sànù ọlọ́nkọ́ máa jẹ́ tẹni tó so bíi dẹ̀tọ́ àtẹ̀ntàfọ́ dẹ̀tọ́ fún un. alimọ́sálásù sáà mi náà tó ولا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله ويشهد أن محمد عبده ورسوله إلا بإحدى الثلاث لا من زنا زنا بعد إحسان أو مرتد بعد إيمان أو قتل نفس مؤمنة بغير حق ويقتل فيه وما سوى ذلك فدم المسلم على مسلم حرام أبدا حتى تكون الساعة لا ده دنيا ودي tá a bá ti ṣe gbogbo nǹkan tá a sọ yẹn ká má gbàgbé ìkéde wàlímà o ká má jẹ gbéyàwó gbogbo àwa tá a wà ń bí ìkọ̀tẹ́ni tó ṣe yẹ kó ṣèyàwó kọ̀ọ̀rọ̀ nù wa o ká má gbàgbé àti máa kéde ìyàwó wa o àdẹ̀tún ń ké fún àwa tá a jẹ́ ọ̀dọ́ tá a jẹ́ ṣàbàbù ká sọ ìjì lọ́dún nìyí ká sì wà límọ̀ lọ́dún tí ń bọ̀ ẹjẹ́ àyípadà o nítorí kí wọ́n fi má kẹ́fìn láburú sí wa àwọn aṣèjì wa lọ́nà tó lẹ́tọ́ o irun tó bá sì jáde ń bẹ́ ẹ̀tọ́ ni o tó ti yé ń sìn ṣùgbọ́n èèyàn èèyàn sun kò ṣe kínni ọ̀nà díẹ̀ èèyàn mélòó léèyàn fẹ́ ṣe kínni èèyàn fẹ́ fìdí yẹn èèyàn mélòó léèyàn fẹ́ máa lọ rojọ́ ìgẹ̀ ẹ̀sìn wa wà o àti so ìgẹ̀rẹ́ alátẹ̀sìn o akẹ́kẹ́ ẹ̀sìn wà nímọ̀ lọ́dún ni ni o nítorí pé a lè rí àkọọ́lẹ̀ kankan nínú àwọn ẹni tó ṣáájú tẹ́lẹ̀ wọn rí bẹ́ẹ̀ ẹgbẹ́ ńgbà tí wọ́n sọ̀rọ̀ sọ fáwọn padà kéde máa ṣe wà léèmà báyìí ikùn ti yọ. orí bẹ́ẹ̀ tíyẹn bá ń sọ yípa lọ́wọ́n bá rí yẹn kíyẹn jẹ́ kíyẹn rí yẹn lílu àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀. tábà ti ṣe akédo zawaji tán tí wọ́n ta kókó ẹ̀ fún wa ẹ dákun má jẹ́ àjẹ́ ọpẹ́ mọ́rin ní o ká má jẹ́ ọpẹ́ tí wà ní mọ́ fìyà torí èyí tó rinlẹ̀ bá ní sọ̀tún láǹṣe wọ́n bá ti ta kókó yìí kì í fún tẹ́ báyìí yóò mú obìnrin yẹn wọlé lálẹ́ yìí. àárọ̀ ọjọ́ kejì báyìí yóò ti wà ọlọ́run lè bíi kẹta yóò ti wà ní. ó ti ń mọ ní ọmọ ó dà kọ́ májú wọn ọbẹ̀ àwọn èèyàn díẹ̀ náà lèyìn ó ké sí tó mo fẹ́yàwó ẹ wá bá ń fi kíní yìí panu tòtòrí bẹ́ẹ̀ káwọ̀ ọ̀dọ́ ká tó ṣàkíyèsí abala yẹn náà ọlọ́run wa ọ̀sẹ̀ tó ẹ mùsùlùmí ẹni pé mùsùlùmí àgbọ̀dọ̀ pa agbájúlọ mùsùlùmí tó jẹ́rìí pé kọ̀sẹ̀ńtọ́ lẹ́tọ̀ sí jọ́sí lódò àfọlọ́ tó sì gbà pé Muhammad ẹ̀rọ ọlọ́wọ́n ọba níṣe òjíṣẹ́ rẹ̀ níṣe àyàfi tá a bá rí kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí alákọ̀ọ́kọ́ ó ti níyàwó ó ti lọ́kọ ó wá ságbèrè ìjẹ́rìí dẹ̀ dúró lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ó kó mọ̀ ó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọba lòun ò Islam adẹ̀wà láwùjọ Islam àwa ní Islamic State èzè rọ́ọ̀dọ̀ wa o ààyè lọ́rùn lọ́dí kìí dẹ̀ ti pé yẹn wà nínú ìjọ kan yóò kó nínú ìjọ ni a máa sọ pé ẹni tó kò nínú ìjọ ni ti lẹ́tọ̀ọ́ sí pípa tí wọ́n bá ní kí ló dé pé ó fi jẹ̀mẹ́ ẹ lẹ́ àdìsí yẹn náà ló tún ṣàlàyé àdìsí Abdullahi ibn Mas'ud òdì náà nì òun náà ló tún ṣàlàyé pé àṣàrí kò lè di ni ẹni ọ̀fẹ́sìn rẹ̀ sì ni o tàdé wà ní Islamic State tí wọ́n yí lọ́rùn bákan náà àbí ẹ̀mí tọ́pa mùmíní èèyàn kan tọ́pa mùmíní òdodo tí ò dé lẹ́tọ̀ kápá òun náà di gbogbo ohun tó bá yàtọ̀ sí léyìí á gbọ́dọ̀ pààyàn haramu ni ẹ̀jẹ̀ mùsùlùmí kò gbọ́dọ̀ dálẹ̀ o títí díjọ́ gbé nàlọ́ kẹ̀yàmẹ̀ alimasala tó tá a ti àtọ̀ sálà tó ni. وكل شيء مما أوجب الله عليه فنار يقرأ إلا الجنة إلا الجنة والنار والعرش والأنسية

àti ìsọ̀rọ̀fíìlì gbogbo wọn pátá wọn ọ̀tàn bọ́lọ̀ ń ṣe wíyẹn náà lórí o ńlá àlìjẹ́nà àlìjẹ́nà ti wà kò ní tán iná ti wà kò ní tán àlẹ́ àràṣẹ ọlọ́run ọba ti wà kò sí ní tán láéláé bẹ́ẹ̀ náà ni àga ọlọ́run ọba ti wà kò ní tán wọ́n sùúrù ìwo tí ìsìràfíìlù máa fẹ́ atẹ́gùn sí tí gbogbo àwọn èèyàn fi kú táàtún wọ́n láwàá wàhálà gẹ́gẹ́ tọ́lọ́run kọ́ sí kò ní tán lẹ́yìn sàyẹ̀ fún ẹ ṣé omi ní hàdà abẹ́dẹ̀ gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí bẹ́ẹ̀ pé kò ní tán. ọ̀yà. ثم يبعث الله الخلق على ما أماتهم عليه يوم القيامة ويحاسبهم بما شاء طريق في الجنة وطريق في السعير ويقول لسائر الخلق مما لم يخلق للبقاء كونوا ترابا lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wa fẹ́ gbé gbogbo àwọn ẹ̀dá dìde lórí ohun tí wọ́n bá kú lé lórí ọlọ́run dákun jẹ́ akú lórí dáadáa o yóò wá sírò wọn wọ́n bá ṣe wù ara àwọn ẹni tí wọ́n wà àlùjànnà ọlọ́run ṣe wá lẹ́nu àlùjànnà ara àwọn tí wọ́n wọnú sẹ́yìn ọlọ́run dákun má wọ̀ wọ́n náà ṣé wá ara àwọn ẹ̀dá yòókù tọ́lọ́run sọ pé mímọ́ làmì yóò kula kò lè bà kọ́ tá dá wọn fún sísẹ́kù. àwọn ẹ̀dá àyókù tá a dá wọn fún sísẹ́kùn ọlọ́run wa sọ fún pé kúnú rọ́ọ̀bà gbogbo yẹn di bí irú àwọn dábàá ọlọ́run ọ̀kadà ra fáwọn eléyìí ọlọ́run sọ yìí pé kúnú nígbà táwọn yẹn bá wà mí lọ táwọn lọ gbogbo àwọn dábàá yẹn ọlọ́run wa pé kúnú jáde pé wájú yẹ̀kọ́ lọ́lì káfíọ̀ kébìrì ọmọ àgbà wípé yálà ìjà ní kóńtù tòrọ ọba ọmọ àti fún òun ọba dẹ̀ di yẹ̀fẹ̀ lé ṣé wọn lọ kàn ẹ́ láyé ọ̀yá ìwọ náà kàn ẹ́ di lónìí ìwọ gejì ọ̀yá ìwọ náà gejì ẹtì bọ́lọ́run ti máa ti dájọ́ àwọn ẹranko ni ọlọ́run àti ẹnìkan ti yẹ̀fẹ̀ alimasalatu al-arba'un. wọ́n ti máa ń lò ní ìfọ̀ بنى آدم والسباع والهوام حتى من جرد من حتى ياخذ ياخذ الله عز وجل بعض من بعض لأهل الجنة من أهل أهل أهل النار ولأهل النار من أهل الجنة ولأهل الجنة بعض من بعض ولأهل النار بعض من بعض. a tún gbọ́dọ̀ nígbàgbọ́ pé ìgbẹ̀sẹ̀ ń bẹ níjọ́ òfin àlẹ́ fẹ̀yà náà ẹ̀sẹ̀ ń bẹ agbẹ̀sẹ̀ lára kálukú láàrin gbogbo ẹ̀dá gan ni láàrin èèyàn èèyàn ìgbẹ̀sẹ̀ ń bẹ láàrin àwọn ẹranko abìjà tí wọ́n ti ra wọn sùn tá wọ́n máa gbẹ̀sán lára wọn jọ yẹn lé àwọn kìnìún ee dórí àwọn kòkòrò tí wọ́n bá tara wọn ẹ́ ọlọ́run máa gbẹ̀sán kálukú fún kálukú jọ yẹn. kódà àwọn ẹni àlùjẹ́nà lé ahli al-janna min ahli an-nar ẹni àlùjẹ́nà ọgbẹ̀sán lára ẹni iná bó ṣe já pé ẹni iná ni o tún máa lọ gbẹ̀sán lára ẹni àlùjẹ́nà ẹ̀rí ó súnmọ́ kẹ́lómi ọwọ́ àlùjẹ́nà ṣùgbọ́n sẹ́ni iná <laughs> ọsẹ ẹni tó wọlé ẹni náà yàn ọgbẹ sàn wọlé ahli jẹnẹ bá àdó mi bá àdó kódà àwọn tí wọn jọ wà lùjẹnẹ ni ó tún sẹra wọn wọn á gbẹsẹ kálukú lára wọn àwọn ẹni náà gẹ́gẹ́ tí wọn tún jọ wà lẹ́wọ̀n àwọn náà tún sẹra wọn wọn á tún gbẹsẹ lára kálukú wọn ẹ dákun kásán ọhún dábàá máa ṣe o. وإخلاص العمل لله وإخلاص العمل لله ووضع بقضاء الله والصبر على حكم الله على حكم الله والإيمان بأقدار الله خيرها وشرها حلوها ومرها. a tún gbọ́dọ̀ ṣàfọ̀mọ́ ọ̀sẹ̀ fọlọ́hún àlàyé kọkànlélógójì nìyẹn a sì yọnu sí ìdájọ́ tọ́lọ́hún bá mú wa. ọ̀kẹ́ náà bá ní òsẹ́lẹ́mù ẹni àrọ̀ ọ̀dálọ́rù àmọ̀rọ̀ ta àtirúkú tọ́lọ́run bá sọ pé báyìí lọ́rọ̀ ṣe rí ìhun tẹ́mi fi tẹ́mi fẹ́ yẹn ń pa á sì fún un tọ́lọ́run ọba àlejò lábà bá a ti gbọ́dọ̀ rí nìyẹn kéèyàn yọnu sí ìdájọ́ ọlọ́run ọlọ́run ti kọ́ pé bọ́rọ̀ ọ̀dẹ́ ó ṣe rí bágan ní ọgbà bẹ́ẹ̀ má sáré àtẹ́pajúdé wọ́n sọ́bùrù aláhùnmíńlá ìdájọ́ tọ́lọ́run bá mú wa kó o ṣe sùúrù tì í kéèyàn dẹ̀ tún nígbàgbọ́ sáwọn kádàrá ọlọ́run ó lóore ni àbóburú ó dùn ní ó ni ká nígbàgbọ́ sí i. والإيمان بما قال الله والإيمان بما قال الله قد علم الله والعباد عاملون وإلى ما هم الصالحون لا يخرجون من علم الله ولا يقول في الأرضين والسماوات إلا ما علم الله تعالى وتعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك. ká tún nígbàgbọ́ sí ohun tọ́lọ́run bá sọ àlàyé kejìlélógójì nìyẹn kásìmọ̀ yìí pé ọlọ́run mọ ohun tí gbogbo ẹrú rẹ̀ gbogbo àwọn ẹ̀dá ó ṣe láyé ibi tọ́rọ̀ wọn ó sì parí sí ọlọ́run mọ̀ ọ̀sẹ́nìkan tó lè jáde kó nínú mọ ọlọ́run nílẹ̀ ni o ní sẹ́mẹ̀ ni o kò sí nǹkan kan tọ́lọ́run òní mọ̀ nípa rẹ̀ kó o sì tún gbọ́dọ̀ mọ̀ yìí pé anamọ asọ́ba kàlámù yẹn fún léyọ̀ ìhun tó bí rọ́ọ̀lù ọ ọlọ́run ọ̀fẹ́ kí nǹkan yẹn ṣe ni ẹgbẹ́ ń sílẹ̀kùn lẹ̀ fàṣẹ dání tó bá yẹ ṣe pé kò ṣe kí ní nìkan bá yọ ọba ti rí báyìí mùsùlùmí ọ̀gbọ̀nọ̀ máa rí bẹ́ẹ̀. àti wípé nǹkan tó bá sì ṣe parí ọlọ́run ọ̀fẹ́ kọ́kẹ́ ọ nìyẹn ọ̀fẹ́ ikú ọlọ́run ò sí tẹ́tẹ́ ọ̀pá ni agbọ́dọ̀ ìgbàgbọ́ wa gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀ nítorí pé wala khaliqa ma'a Allah azza wa jalla kò sí adẹ́dá kankan mọ́ ọlọ́run والتكبير على الجنائز أربع وهو قول مالك بن أنس وسفيان الثوري والحكم بن الصالح وأحمد بن حنبل والفقهاء وهكذا قال رسول الله صلى الله عليه وسلم المسألة الثالثة والأربعون على هيك تاليلوجي tó kú bá kú kábàrà mẹ́rin ní mbẹ lórí ẹ agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ títún máa ń ju bẹ́ẹ̀ lọ lórí mẹ́sàn ni o nàbọ́ ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́tí àbí dára wà lórí ẹ̀ màlìkí ni sofiano sauri ni àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfa mẹ́rin mẹ́rin yẹn dẹ̀ gbajúmọ̀ bí yẹn bá ṣe ilé má sọ̀pọ̀ kábàrà lẹ́yìn ń tọ̀ wọn bàbá àdìsí tó fìdí múlẹ̀ sọ pé kábàrà yẹn dórí mẹ́sàn-án gbogbo aládé máa ń sọ fún wa pé kò sí ohun táwí lákọ̀ọ́kọ́ ju fatia lọ ẹlẹ́ẹ̀kejì sọláṣí ibrahimiya ẹlẹ́ẹ̀kẹta aláwọ̀ sẹ́láhù wàhámùhù wàháfì wàháfàánù wàhákìrìmùnúfìlàhù wàwásìmùsálàhù ها أها آه، واغسله بالماء والثلج والبرد ها ونكيه من خطاياه كما ينقى الثوب الأبيض من الدنس أها آه، اسم اسم واغسله أي آه، وادخله دارا خيرا من داره وأهلا خيرا من أهله كيلو دوكو وزوجا خيرا من زوجه كيلو دوكو وادخله الجنة وعيده من عذاب القبر وعذاب النار àdúrà kábàrà kẹta ni tọ́ba délé kẹrin kábẹ̀rẹ̀ sálámọ̀ òjò bẹ́ẹ̀ lọ gbogbo náà ọ̀jẹ̀nu wúyẹ́wúyẹ́ gbógun jù kòtò ẹ̀dá fún ẹja yìí kó ẹ̀rí torí tó ní ìdí lọ́dọ̀ wa ni ọmọ ya wa ẹlòmíràn ọmọ ohun tí ó wì ṣùgbọ́n yóò pé èmi náà lọ yẹ kẹ́ ti wájú wọ́n bá jẹ̀nu wúyẹ́wúyẹ́ wọ́n bá lọ rọ̀ ọ̀dà kòtò ọ̀sàbòsífẹ́ ni ẹlẹ́ni ọ́ ó jẹ tó àwọn mùsùlùmí gidi tọ́mọ òní mọ̀ pé kò wí nǹkan òní pé àwọn tó ti wà lẹ́yìn rẹ ní ọmọ nǹkan kan tí wọ́n bá tiẹ̀ mọ̀ ìbá padà á lọ tún wí síbi sàárè ni torí gbogbo o gbàdá àti bímọ àmà kú o bí ó sì ṣe máa yá nìyẹn wọn mọ́sálásí ti máa kó láyé náà nìyẹn ẹ́ láti wọn wáyé bẹ́ẹ̀ wọ́n dàbí yẹn pé méjì ẹsẹ̀ wọn padà yájúra wọn lọ náà ni ẹ̀rìn náà jí húwa náà wá wá èdè wọn náà ń bú tómi ìsìlálẹ̀ wọn ṣubì wálé máa ń tó ha a máa wá a máa lọ ni a máa hù bí bí ikú ni padà kórè wa o torí bẹ́ẹ̀ sálọ̀ hádùá yẹn àyè hádùá ni ajá àmọ̀ lákùn má jẹ orí bẹ́ẹ̀ ọ̀sán àdúrà torí mo tó ní ìdí lọ́dọ̀ wa gbogbo àlá máa ń sọ àdìsí wà yìí pé téèyàn ọgọ́rùn-ún bá kírun sí yẹn látọ́jẹ́ wọn dọ́rùkù tí wọ́n dẹ̀ wá sípẹ̀ fún ọlọ́run máa fi pẹ́ nìyẹn gbógójì tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́run bá bá kírun sí òkú kan la èyí ṣe wọn dọ́rùkù gbógójì làwọn yẹn ọlọ́run máa fi pẹ́ nìyẹn tàwa náà táwa fẹ́ kírun làmọ́ ohun táwí táwa gbàgbé ọ̀kan náà wọn sàbẹ́ ọgbọ́rọ̀ àdúrà àtàsọ yìí tọ́lá àdúrà àtàsọ yìí lọ́wọ́ àníkòkè nínú gbogbo àwọn àdúrà tọ́wá fòkù eléyìí tá a òun lọ́wọ́ ní daraja ọ́lá nínú àwọn àdúrà tó wá pé a lè ṣe níbi jẹnẹza òun lọ́wọ́ à ń kò ní nítorí pé nùsí hà láti rí ọ̀kẹ́ náà òun yẹn báyìí ó ló sì sí pé òun gan lòun kú ń jọ ni lànẹ́bí ṣerú àdúrà yìí fún un torí rẹ̀ já ha o nígbàgbọ́ pé máa kó lè kọ́tàlá ti àti múra tó a nígbàgbọ́ pé èkíkẹ́ kọ̀ọ̀kan tí máa ń kán láti sánmà tójò máa ń rọ̀ pẹ̀lú mọ̀lẹ́kà kọ̀ọ̀kan ẹ wò sí èkíkẹ́ tí máa ń kán sánmà mọ̀lẹ́kà kọ̀ọ̀kan máa ń ba akán ni ní máa ń ba sọ̀kalẹ̀ ni mọ̀lẹ́kà yẹn ni ó wá gbé èkíkẹ́ ni lọ sí pé bíbà yìí mo fẹ́ pa wà nígbàgbọ́ bẹ́ẹ̀ o gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ̀rí. wọn lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ afáwà abdullahi ibn abbas ọdí aláwọ sálà ní pé kò sígi kan nínú ní odò ni o àbí nílẹ̀ ni o àbí kárí mọlẹka kan tí wọn ní kí ọ máa ṣàkọọ́lẹ̀ ìwé lọba jábọ́ nínú kíni nínú igi yẹn ẹ̀rí pé níyẹn náà ṣe déédéé ohun tọ́wọ́ àánú sọ́tọ̀ lànà àm tọ́lọ̀ ń sọ wípé wà á ń dẹ̀wò mọ̀ fàtí ọ̀rọ̀ ibi láyà àìlẹ́mọ̀ àìlẹ́mọ̀ wọ́n yà àìlẹ́mọ̀ fìlìbárì wàlìbá wọ́n mọ̀ mi wọ́n rákọ̀tì ní ìlà àìlẹ́mọ̀ ha. ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين Ọlọ́run ní gbogbo kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan ọwọ́ òun lọ́wọ́ kí lóbìnrin ó fọyín rẹ̀ bí kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan tọ́lọ́run sàlàyé ẹ̀sìn gbẹ̀yìn sọ́tò lùkùmọ́ọ̀nù ẹ́ kí lóbìnrin ó finú ẹ̀ bí iná ńlá yín dàpọ̀ ilmu sáà ìmàlì kẹyàmà kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan nìyẹn ẹ́ wọ̀nyí náà ti lọ kẹ́sà gbọ́dọ̀ lójú ọ̀rọ̀ ń bọ́ ní ọ̀rọ̀ sí kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan nìyẹn ẹ́ kíni tó ní wọ̀yá lọ mọ́ fẹlẹ̀ arham kọ́kọ́rọ́ kọ̀kọ́ ni ẹ ń tọ́ wà nù aláboyún ẹ mọ́ tẹ̀dìrì nẹ́fṣun mọ́ tẹ̀dìrì tẹ́kisì bùgádà kílẹ̀ mi máa máa ṣe lọ́la kọ́kọ́rọ́ kọ̀kọ́ ni ẹ ọmọ tẹ̀dìrì nẹ́fṣun bí ayé ọ̀dùn yes àti tó fìdí múlẹ̀ dáadáa anẹ́bí lọ bí òkú kẹjọ kan gbà wọn akírun sẹ́ni yẹn la ah, wọn abẹ́rẹ́ pé ara wọn ọmọ ìlú bíbá yìí náà ní ìlú madina yìí náà níbẹ̀ náà lọ́lọ́bí níbẹ̀ náà ló kú ni ah kọ̀ọ̀bá ti da fún wáyé pé lù mí lọ́lọ́ kú torí gbèsè kọ̀ọ̀kan títí délu yẹn pátá ni wọ́n á fi kọ́ ládàá fún ní òfìsí nípò níwájú ọlọ́run wọn náà tọ́ bá rí pé ọ̀dà fọ́ńlẹ̀ ìlẹ̀ ọkùnrin sẹ́yìn ọ lọ́gbọ̀mí. àtàkù o pẹ̀tọ́ baba táwọn bàbá wa ti wá sí ìtàlá wa rẹ̀ ń sẹ́ rẹ̀ sí wàhálà ni o ma ja'ala fi dini min haraj bí táwọn bàbá rẹ̀ fi ọ́ sí. òfin àti mọ́n a ilẹ̀ àdá ìbẹ̀ nílẹ̀ ilẹ̀ àdá sára rọ́gìbán ọ̀rọ̀ ìbán wọ́n hùwà yá àkìlò yóò máa wá rìn lẹ́ni tí ń fẹ́ nǹkan àbí ń bẹ̀rù nǹkan tó sì ní kan rọ. o wọ́n sà kó ń ọba ti dùn. tí ọba ti ọba gbé ọ ọba gbé ọkọ̀ kan ọlọ́run bá tó ní ọ̀dà ni. so nípa bẹ́ẹ̀ mọ̀lẹ́kà kọ̀ọ̀kan bẹ tí máa ń tẹ̀lé òjò kọ̀ọ̀kan tí ó bá aṣọ kalẹ̀ tí ó fi aṣọ fún bí báyìí ọlọ́run ní kọ́ bọ́ sí. nígbàgbọ́ bí anna rasulullahi sallallahu alayhi wa sallam nígbà tá nàbí ń bá sọ̀rọ̀. àyẹ̀lẹ̀ mushrikun kánú yasma'una kalama nígbà tá nàbí ń bá ahl kalib àwọn ashabu badiri àwọn kèfèrí burúkú yàtọ̀ sí àwọn badiri tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn burúkú tí wọ́n jagun nínú àwọn tí wọ́n lọ fèsì àwọn mùsùlùmí bíi irú abujali bónú hisham bíi irú ọ̀húntìbà rọ̀bíyà ànábì wa ń pè wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo wọn pátá ni wọ́n pa síbi ogun bádàrí kèfèrí sì ni wọ́n ànábì wa ń pè wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan pé yá abajahal bónú hisham yá ọ̀húntìbàtà bónú rọ̀bíyà yá ṣẹ́ibàtà bónú rọ̀bíyà ànábì dákọ̀ gbogbo wọn kàtàn kàtàn wọ́n ní tòun sẹ́ẹ̀dì rálùkáwà ní tọ́lọ́run ṣe fún yín o nígbà ẹ jìyà abẹ́ rí èmi ti rí pàdé wọn ọlọ́run ọba òdodo ni kúmọ̀rù wa ní ìrìn òjíṣẹ́ ọlọ́run àwọn òkú má lọ má sọ̀rọ̀ yìí òkú òkú ànábì ní bẹ́ẹ̀ ni wọlédi iná sí ibi ẹ̀rì mo fẹ́ ní tèmi mi ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀bùra mo á ń tún bí àtúmọ́ lè mọ́ àkólù mi nìhun ẹ̀yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ wò mí ẹ̀ gbọ́n ohun tí ń wí tó wọn. ẹ̀rí wọlákin láyẹ̀ sẹ̀fì ọ̀hún náà ní òjì ìbò fún ọ̀kẹ́ lágbára àti dámi lóhùn ni ànábì pè wọ́n lẹ́yọ̀ ọtí sẹ́wọ̀n ládùn okùn méjì ọ̀yà. والإيمان بأن الرجل إذا مرض أجر الله ولا مرض على مرضه والشهيد يأجر الله على شهادته. a tún gbọ́dọ̀ nígbàgbọ́ wípé èèyàn tó bá rẹ̀ ọlọ́run ọ̀sán ẹlẹ́sàn àìsàn yẹn ṣùgbọ́n má bẹ̀ lọ́wọ́ àìsàn ọ̀ ẹgbẹ̀dọ̀ ọlọ́run dákun já àìsàn ọ̀sẹ̀ mi fún wa ní kí ló dé nítorí kí n lè gba aládàá àgbọ́yé lele ni o ti kó lágbọ́yé òun ló sàwọn sí yẹn nígbà tí wọ́n gbọ́ pé tọmọ yẹn bá kú wọ́n á jẹ́ ìdígàgá fún yẹn nínú náà wọ́n bá wò pa àwọn ọmọ yìí kọ̀ wọn òkú wọ́n bá dẹ̀ kó wọn ní lọ́nú pé wọ́n bá ń lọ bíbí pa wọn wọ́n tó ti pa àwọn àfa padà lọ yọ wọn ní lọ́wọ́ wọn tó ti ń sìn tọ́ba rẹ̀ mùmíní tọ́rẹ̀ mùmíní òdodo yẹn tọ́ba rẹ̀ mùmíní òdodo ọlọ́run tó máa sẹ́ńlẹ̀ sàn lórí àìsàn yẹn tọ́lọ́run bá mu wa ní kété pé ọlọ́ọ̀tọ̀rọ̀ rẹ o àbọ̀wọ̀ awosùn ajímọ̀bí fún wa ní ẹ kínní pẹ̀fọ́n ẹ mosquito net ọwọ́ ajúlẹ̀ gbà tí kàn rẹ̀ wá látijọ́ yìí ṣe jókòó bí tẹ́fún ti jẹ mí so that kí n lè fi ní ládáládá mélòó mo sì ní báyìí irọ́ àyà tá a tún kà kílé yẹn ni wọ́n lásán ní kúbi àìdí kún ilé ẹ̀ta lóka ẹ má fọwọ́ ayé pàpà nù eléyìí nípa rẹ̀ lọ́pa ẹ̀hẹ́n ẹ̀sìn mọ̀ wípé abẹ́ ìyọ̀ǹda ọlọ́run làwọn ẹ̀fọn ni wà ní tiwọn tó di é ẹ mọ̀ pa ti ka kí ó débẹ̀ lónìí yìí pé tó ọlọ́run ọyọ̀ǹda fún ọ tó bá fẹ́ kó o ṣe làwọn ń ṣe sí wọn gbogbo wọn ń ṣe yẹn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run làwọn fi ń ṣe kẹ́kọ̀ọ́ jẹ́ ọkọ̀ ojú oníbà pẹ̀lú yọ̀ǹda èmi rí ọ sọ̀rọ̀ fún so tọ́ba rẹ̀ yẹn tọ́lọ́run kẹ́ mú wá lójijì ọlọ́run ọ̀sẹ̀ yẹn lẹ́sàn lórí ẹ̀ bí yẹn bá wá kú kú ìjẹ̀rí á fún yẹn lẹ́sàn lórí ìjẹ̀rí yẹn níparí tó ikú bẹ́ẹ̀ láti hmm. kú. tọ́ àtúgbọ́dọ̀ nígbàgbọ́ pa àwọn ọmọ kéékèèké alimọ̀sálà tó sábẹ́ àtúwọlé àrùbá àwọn ẹ̀ àlàyé kẹtàdínláàdọ́ta àwọn ọmọ kéékèèké tí nǹkan kan bá kàn wọ́n láyé mi báyìí ya wọ́n máa ń kẹta ìró gbẹ̀yìn ẹ̀gún wọn àwọn tó fẹ́ bí ọmọ òkú lò tọrọ àtúrí nìkan inú ẹni tó yẹ pé orí ti òtún pé dáadáa wọn bá sọ pé irọ́ àwọn kéèké ọmọ ohun tí ta ẹ̀rọ ẹ dákun tó ni wọn ni wọkadà ọparọ ni o àwa gbọ́dọ̀ nígbàgbọ́ pọ méke lára sí ni àwa náà táwa náà bá rí nǹkan tó ní wa lára bẹ́ẹ̀ náà nínú wọn kéèké lára ká má sì sùn fọmọdé síbi ìlàjò lé ní ajá sí pé àti ìparí mọ̀rọ́jà wa ni wọ́n ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa tí àti ìṣètò síra agbìyànjú tí a kárí àfa àtọ́jú wọn sọ iye rẹ̀ fún wa bẹ́ẹ̀ ọlọ́run lè ní kó ti kókó tó di ọjọ́ mẹ́jọ àti tún wà lórí rẹ̀ bíi twenty làmúkò ń bẹ̀rẹ̀ hádà ọ̀sọ̀lọ́lọ́ sẹ́lẹ̀m ìbára jàǹdà sọ́nà ìbára jàǹdà. الأول الثاني الثالث الرابع الخامس tọ́láàkì ìkọ̀bílẹ̀. Thank you.

ẹnì pàṣẹ bí ọ̀dà kẹ́ nípa tàwọn ènìyàn bẹ́ẹ̀ tí obìnrin yẹn lọ́sàdùn olórí pé wọn ò fẹ́ ṣé tóun bá lọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa yí apá òfin ọlọ́run ọba lára rẹ̀ ẹ̀tọ́ tọ́ ẹ kóun kọ́ kóun ò ní fi torí bí ọ̀fẹ́ ta kóun ò fi lẹ̀ a lè pẹ̀ kẹ́lù tọ́ bá gbà á ṣàtúnṣe kí wọ́n gbà kọ́ máa wọlé gbà sọ̀dá àké padà mọ́ kọ́kùnrin má gbà sọ̀dá àké padà òtí ọba ti wá gbà kọ́ dá àké padà fún wọn ká.

ẹni wọn bá ti dá sọdá kí padà fásitì ni wọn máa ń pè òun tẹlẹ báyìí wọn gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ ìdájọ́ ti ṣe ìdájọ́ pé yẹn kọ mí lẹlẹmẹta nínú àwọn tẹlẹ kò báyìí lọ́wọ́ ikú wọn gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ lọ́wọ́ wọn máa ń tún ka yẹn yẹn nìkan ṣe pé yẹn o tún padà rò ó pé tòjé ń tún wà lọ tó bá jẹ fọlọ ṣùgbọ́n lọ́dọ̀ wa mí báyìí àtàwọn òkùnkùn lòdún náà àwọn òlògì ní kankan kọ́ gbogbo ẹ̀wọ̀n ń obìnrin mi lè lọ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn ṣé wọn kọ̀dá kí wọ́n fúnra wọn kọ̀dá kí wọ́n dá padà àìníye kólóhùn tó ti padà sọ́dọ̀ ara wọn kan mọ́ tọ́lákù báyìí ni wọ́n ń pè báyìí nù náà yẹn ni pé ìtòlè pé wọ́n gbọ́dọ̀ padà wọ́n ti ba nìkan àjẹ́ fásitì ni wọ́n ń pè wọ́n ṣe yẹn fásitì fásitì pé abàgbéyàwó jẹ́ sọ́dí ń sìn abàgbéyàwó jẹ́ òun ni wọ́n ń pè ní fásitì.

ọwọ́ akáyọ̀ lọ́lẹ̀. Ó lè yẹ orí kẹ̀kẹ́ gbé o, ó lọ́lẹ́ sí ẹja máa ń Ìgbà tó lè yẹ wá padà lọ, ṣé ẹ lè parọ́ mọ́ pé mo ní ten thousand naira ní ọ̀fẹ́ ní láyé èèyàn gbọ́dọ̀ dán wò èèyàn gbọ́dọ̀ dán wò bá lọ àbọ̀ bọ̀ òun yẹn dẹ́sẹ̀ pẹ̀lú wà ń pẹ̀lú àwọn ohun tí ń ṣe pẹ̀lú gbogbo wá ká ìmọ̀lẹ́kọ́dà níyẹn ò lè kò sí rí ìjà ìyẹn náà tún wá dẹ́sẹ̀ pẹ̀lú rọ́ àti ìjẹ́rìí èké ó sì wà nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi lórí pé téèyàn ọba wà foríjì ọlọ́run ọba lórí ọ̀rọ̀ yẹn léwu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala náà. nítorí kó fi má jẹ́ méjì ni wọ́n fi gbé fún. <laughs> ẹlẹ́kejì náà èsì ọlọ́run bíi bẹ́ẹ̀ lápẹ́yẹ rẹ̀ èyí fún yòó rẹ̀. tó bá ti yàn wá wò pé báyìí lọ́run ti ní nìyà gbogbo ẹ̀yẹ rí báyà tàbí ìwé ní ìbá ń sùn ní wàá wájú ọlọ́run. tó kí ni ìsáyè mọ́ níbi ẹ̀là ìdíyẹ. lọ́ọ̀kẹ́ òun ni pé ìyàn máa ya fọ́tò rẹ̀ lápẹẹrẹ ọ̀gá tó gbéṣẹ́ fún yẹn dúró lọ́dún yẹn bí yẹn ti máa gbé nǹkan yẹn sọ́pọ̀lọ́ nípa Allah tabaraka wa ṣùgbọ́n kì í ṣe pé yẹn ọ yàwòrán ẹ pé orí ọlọ́run tóbi báyìí apá rẹ̀ tóbi báyìí bọ́rọ̀ bó di yé ṣùgbọ́n ìpayà rẹ̀ pẹ̀lú pé wọn máa rántí àwọn sẹ́ni ńlá tó di yé sìn àwọn nǹkan tó ti ṣe fáwọn ẹni tí wọ́n sì ń tẹ̀mítẹ̀mí ìyẹn máa gbé nǹkan yẹn síwájú bíi pé yẹn rí i pé tó tèmi náà bá sí nǹkan yìí náà ni ó ṣe fún mi ẹ̀ wò bẹ́ẹ̀ yẹn ó ṣe fi taratara sí nǹkan yẹn ìwà yapa rẹ̀ lẹ́yìn ó tún máa gbé ọlọ́run síwájú àwọn ẹni tí wọ́n ti yapa rẹ̀ tí wọ́n jìyà ìyẹn máa gbé síwájú pé bíi pé tèmi náà bá ṣe nǹkan báyìí dídì nǹkan báyìí lọ́wọ́ ọba àdìgbò ọlá máa ṣe fún mi ṣùgbọ́n kì í ṣe pé ọyà fọ́tò pé wà ní à orí ọlọ́run ló tóbi ní bẹ́ẹ̀ wájú mi ikùn rẹ̀ ní báńtù yìí ẹsẹ̀ rẹ̀ ní kèsè ló bẹ́ẹ̀ ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀. náà jẹ́yìn tí wọ́n tí ó lè ṣe tó tó ẹ fún bóyá ìlú ìyẹn mọ̀ dájú pé ẹni yìí ti lọ báyìí ó ń darí ìdílógún. ṣé ẹ pé kúrẹ́ nìyẹn kó yẹ̀bá fún wa lára ẹ nínú yẹ̀bá ẹ á kó ohun sínú àwọn ọ̀ndọ̀rù kù ní ó fi hàn wípé kẹta lè fi lára lọ́wọ́ àwọn kérò kẹta àti láwùjọ àwọ̀ ọ̀dọ́ ti ń ṣe dáadáa kọ́lọ́nkọ́sà lè ṣe dáadáa fún wa ó kùn mọ òbó ti yé so inú nǹkan tá a fi kọgọrùn ni àjọ ká kọgọrùn ṣùgbọ́n ká má ti síwájú o gbogbo ìgbìyànjú tá a bá lè ṣe tá a bá mọ̀ yìí kó ní ọ̀sẹ̀ yìí tó sì wá gbádà àfà káyọ̀bá ni bàbá ẹnìkan ti wà tá a ti ṣètò rẹ̀ pé yóò kírun ẹ kírun sóko ẹ ọ̀sẹ̀ nìkan kan tí ó kún bí bàbá ìyẹn òjò yé bẹ́ẹ̀ tó bá àrìn àṣẹ lé nìyẹn. Aleykum salaam. ẹni ṣòkòtò bẹ́ẹ̀ ni. ẹ mímbábìlì jawal òun lélẹ̀ tó lópin ìgbà tó ṣe yí pé súnà ló tún hadada sútúrọ abẹ abẹ sátúrò làwọrọ ẹ pé súnà náà lọ hadada rẹ. ìkẹ́ ń sọ̀rọ̀ nípa ìṣesí àwọn àfáà ní àwọn fòkànhá wípé ọ̀rọ̀ ìdodo àtorúnkún òun ni òru ọkùnrin hàn ta tábà ti yọ kó ìyẹn lè kírun tá a sọ wípé irun rẹ̀ sì wà já ìlú ṣùgbọ́n tí ìyẹn a máa sọ wípé wà nù ohun tí kìí ṣe ṣàrùtù tọ́jà elizam tó ti ń sìn ìyẹn hadith yẹn nítorí bí hadith yẹn náà lọ hadith ànábì náà lọ hà dáadáa ìhòòhò ọkùnrin wípé ìdodo sí kíni o sọlọ́kọ́ bá áàmù tẹ́lẹ̀ ká àṣẹrẹ́ tó jí yẹn ń parẹ́ ẹ̀dẹ́rù hadith yẹn ọ̀ndà kàmàlì yá àbílà pé wípé kó fi pé dáadáa mo là níbi fi ń sàlàyé tó sì tún láwọn àlàyé táwọn afáàsùn ń parẹ́ ṣùgbẹ́lẹ̀ ọwà já èzè ni tòṣì ó sẹ̀tọ̀ tọba tẹ̀sí pé yẹn padà rí kọ́ndíṣàn tó gbé yẹn dé rẹ̀. onísìtọ́ àná ẹ̀ ní ìbẹ̀lẹ́ gbèsè pé ó sì wọ̀ já èzè oníjùsòkòtò yẹn lọ ṣùgbọ́n tó bá ti ní aṣọ tí ọba lò ó ní nǹkan ní èjìká náà. Mm-hmm. juma lórí. ẹ pè wọ́n padà nítorí pọ́sẹ̀lẹ̀ tánẹ́bí náà ti jáde kódà ó ti sáré lọ bí pátákó kan tánẹ́bí fẹ̀yìntì tó ti ń sìn kézólé yàda ni tó sáré pẹ̀tọ́ ànẹ́bí ṣé wọ́n sọ̀rùn di kékeré ni àbọ̀ gbàgbé ànẹ́bí ni téhun tí zólé yàda ni oníka méjì ń sọ síbẹ̀ náà ló ṣe rí ẹ́ torí àwọn bá ṣe lè sì dé àti wọ́n mọ̀rún mọ̀ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n hábà ánìyàn kàlímà ẹ̀rú ń bà àwọn ọmọ bí wọ́n ti sọ fún ànẹ́bí kéde pé wọ́n bẹ̀rù ànẹ́bí wọn ò lè sòdodo ṣùgbọ́n wọ́n wò pé kọ́ bá lè pé wáyé nìkan yẹn kọ́ máa ṣe báwọn fẹ́ jí yẹn wáyìí ẹ̀rí ńgbà tó fi rinlẹ̀ báyìí sànẹ́bí rí bẹ́ẹ̀ ànẹ́bí dẹ̀ kọrí mọ́sálásí padà ọdẹ lọ sí kíni o ó sì lọ kírun yẹn ó lọ kọ́ntínú rùn yẹn eléyẹn ló tún jẹ́rìí kan nínú ẹ̀rí tí àwọn àfáwà máa fi ń sọ̀rọ̀ lórí pé èèyàn kírun tún padà síbi irun àní sì bọ́ sínú mọ́sálà yẹn ọlọ́wọ́n padà fún wa láàyè sáwọ́ bẹ́ẹ̀ bọ̀ báyà. Gbogbo máa ń ẹwọ ni ẹ ìwé wo ẹ ìyẹn lè yọ kù torí wọn fi nífẹ̀ẹ́ wa ni má lágídí o èèyàn gbọ́dọ̀ yá lòsùn ní alágídí o wọn kọ pé àwọn gba rẹsì àwọn gba iṣu àwọn gba ọ̀gẹ̀dẹ̀ àwọn ah, kí ló dé àwọn gba bẹ́pẹ àwọn gba ọ̀gẹ̀dẹ̀ ah, ah. ẹ fún ọlọ́gẹ̀dẹ̀ ọkẹsì wọn bá tọ bá lágbára ni pé ẹ dákun àwọn ẹzá lòsùn ní alágídí. tó ẹ dákun ẹ bá gbà á tó mọ̀ a ní nìyí tó kìí ṣe haram rárá gẹ́gẹ́ bá wà fà ti ṣùgbọ́n wọ́n bá ti di bọ bí kí wọ́n sọ pé ó mú àtàrí wá ó mú kínní kan àwọn nǹkan yẹn ọ̀dọ̀gbọ́n yọ ọ́ lẹ̀ kò sá. Now. Thank

ibi àwọn tàbí di ti bí tọ́jà jáwọn àdìsí tó lálàáfíà dáadáa ipe ńgbò ló ti ń jà nẹ́bí ó lóun ti ń jà nẹ́bí nígbà tá a dámọ̀ wà láàrin ẹ̀mí ọ̀dára rẹ̀ pé látìgbà ọlọ́run ti kádàrá látijọ́ tijọ́ lòun ti ń jà nẹ́bí ó ti kàkọ́ọ́lẹ̀ nǹkan ó kún fifty thousand years tí ọ̀dà sẹ́mi àti ilẹ̀ látìgbà ọlọ́run ti kádàrá òun lánàbí eléyàn rinlẹ̀ gbogbo èyí tẹ́ wíyàn wọ́n fáwọn àhàdìsí àwọn àdìsí tó rinlẹ̀ ọ̀bọ̀ tiẹ̀ ẹni tó bá fẹ́ kàkàyé àbí àkàgbádùn ọkà àlàtọ́ ìfò lè máa rí fùtàwé yẹn tí Ibn Rajab al-Hanbali tí máa ń sọ nípa àwọn oṣù yẹn kàn níbẹ̀. ṣàlà káàsì gbìyànjú èyí tí wọ́n bá ti ta kíkù ní káká tí wọ́n mú ìdájọ́ àwọn afáwa lórí hadithi kí yẹn fi má gbé ìgbékúgbé fáwọn yẹn ọlọ́run kó sànù wọn. ọ̀dà wọ́n ti béèrè. náà. padà sí mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ pátá ọlọ́run ti parẹ́ bó ṣe sì náà rí bó mu tí rí bọ́ pààyàn lé aṣọ yẹn. lọ́sọ̀ fún ọ̀fẹ́ ọ̀wọ́ ó wá sí ọkọ̀ yàtọ̀dà sí ẹ̀ padà fún mi. ìgbésẹ̀ sọ ni pé nígbà bí àwa apá sílẹ̀ǹsì obìnrin yẹn lọ́sọ̀ fún ọ̀fẹ́ ọkùnrin yẹn mọ́ sábàwò lẹ̀ níbẹ̀ yìí pé wọ́n fẹ́ra padà. náà ṣe rí ohun tó dáa jù nígbà tí wọ́n tún sọ fáwọn ọ̀fẹ́ra wọn mọ́ a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ tọ́lá ànẹ́bì ṣiṣẹ́ lórí ìdí yẹn náà obìnrin yẹn takú mi. ṣé àwọn kí mo sọ bẹ́ẹ̀ débi yí pé obìnrin yẹn ń sọ fún àní sọ̀tọ́lá pé ṣé ọ̀fẹ́ máa sì pẹ́ rẹ̀ ni aláwọn òun ọ̀fẹ́ ìwà kan tó wọn máa òjò tó tako Islam tóun ti gbà òun ọ̀fẹ́ mọ́ náà lànà ìfẹ́ agbẹ́dájọ́ lè yí pé obìnrin pé kìí sì sọ̀dá kí dídá padà là kọ́kọ́ sẹ́ni tá a bá ti mọ̀ gbà tóbìnrin sọ yí pé wọn ọ̀fẹ́ ọkọ mọ́ yẹn kọ́ má dá sàdá sí padà ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ lọ. àbẹ́ẹ̀ tí kẹ́ẹ̀sì nígbà tá a bá wá ṣiṣẹ́ tó dójú ẹ̀ ìwọ̀n tó yẹ kí n fi kún lẹ́ẹ̀kan nígbà tá a fà sọ irú béèrè béèrè ni ẹ̀ tàbá ṣiṣẹ́ tó dójú ẹ̀ tó tó lè dá sọ̀dà kẹrẹ padà fáànù ẹbí ṣiṣẹ́ obìnrin yẹn ọ̀gbá ni ṣùgbọ́n kọ́ má jásí pé lẹ́yìn dídá sọ̀dà kí padà ní sẹ́wà ọ̀jẹ̀. mo wá sọ yìí sí àṣìṣe lójú ẹ̀ tí wọ́n fi sọ pé ọ̀gbìn ń sọ fẹ́ẹ̀sì yìí wọ́n dá sọ̀dà padà wọ́n sì náà wọ́n dá padà wọ́n tún lọ lára tó kọ́ ẹ̀kọ́ òǹkà padà rẹ̀ sọ́ọ́dì fún wọn dàgbàdà padà wọ́n dá padà ńlẹ̀ lẹ́yìn ìgbà tó ti dàgbàdà ti rẹ̀ sọ́dà padà wọ́n dá ọ̀pẹ̀ ọ̀pẹ̀ ọ̀pọ̀ báwo wá ní ọ̀rọ̀ wa. ṣé wọ́n lè pọ̀ lọ́yẹ̀ fásitì ni ọ̀dà ọ̀ fásitì ni ìbàgbéyàwó jẹ́ ni wọ́n ń pè ní kọ́là ọ̀ndà kan náà wọ́n máa ń tò sí àti lẹ́hàn ní àjọ ṣépèlè rẹ ni àtòbí téèyàn ká sí ní ọmọ lọ́wọ́ téèyàn sọ wípé ó sì sí ná ìṣe ó sì ẹ̀kejì ẹ̀ka àwọn kéèyàn fi pèlè téèyàn bí ti ṣe bẹ́ẹ̀ báyìí á gbọ́dọ̀ ṣàtúnṣe lórí ẹ̀mọ́ ìgé ti tú nìyí. àbúrábẹ̀ yìí tí ayọ̀ ń bá nàìjíríà sọ̀rọ̀ jẹ́ pẹ̀lú àkùnrin sílẹ̀ ọmọ àmọ́ kan ni ètò ògbé wà. èyí mo sọ̀rọ̀ ọmọ yìí sí láàárọ̀ àkọ́kọ́ tí mo fura wọn. Ah, ṣẹ̀rí ògbójúwọ̀rọ̀ ọmọ kò sí Ah, ọmọ àbíkí ti kan tuntun tuntun náà ni nítorí pé hálù ni sẹ̀rí àpè ìgbésẹ̀ ni ìkọrẹ nílẹ̀ burúkú kódà àdìsí tó wáyé pé abúgádùn lè halálí ila Allahi àdìsí tó àyìn fún múnkàrù ni làwọn afáfẹ́ yípa láàlì ni kó ìnira rẹ̀ ní ọ̀rọ̀ gidi tó rinlẹ̀ ni àní máa wọ́n sì kọ́ra wọn lẹ̀ lójú rẹ̀ rẹpẹtẹ kẹrin. àti bẹ̀rẹ̀ bí ti àti lò lónìí mo náà ti àlàyé